return your achieve. ẹ that aside how many times ni mo ti ń sọ fún yín pé tó bá ti fẹ́ wọnú lé anybody tó bá ti kọ́kọ́ kọ́kọ́ máa sálámọ̀ and then wo ìmúra tó mú ìmúra tí ò fìyìn fún ọlọ́run hmm? look at my sister and my mom wo bí wọ́n ṣe múra. but Sulaimon báwo ni mo ṣe dress kí ló ṣe dressing mi kí ló ṣe. oh ah ó ti tó ó ti tó kí ló dé you are embarrassing na now mú mi dúró èmi náà dúró dé sọ pé bó ṣe múra bó ṣe múra kò mátà now ẹ má sọ yẹn. Eh, eh, hold it hold it aminat ṣé ó dàbí pé o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ so ọ̀rọ̀ tí mò ń sọ ń sin ó ṣe wá kún ẹ̀ ṣé nítorí pé mo ti fi ìmúra tiẹ̀ wé tiẹ̀ no no she is my fiancée so ẹni tí mo fẹ́ fẹ́ ni wọ́n náà wo bó ṣe múra ìwé alukuran tó jẹ́ ìwé alápọ̀nlé ó fi. alukuran rẹ̀ wo. ṣọmọ pé kò ń ṣe alákọ̀ọ́kọ́ kò ń ṣe ẹlẹ́ẹ̀kejì kò ń ṣe ẹlẹ́ẹ̀kẹta tó máa ń bú ọmọ yìí lójú mi rè náà ń wo àtàbúrò ẹ ẹyin méjèèjì agaga ìwọ sùlẹmù yìí ìtàn tí bàbá ẹ ò dúró sọ fún ẹ kó tó kú máa sọ fún ẹ lẹ́yìn. Ah, màmá kí ló ṣẹlẹ̀ wọn náà mo ti ń dúró dé nbí látẹ̀ nǹkan ọlọ́run súnmọ́ mi súnmọ́ mi arosafara èmi súnmọ́ mi. kọ́ tó ṣẹlẹ̀ ni pé ọlọ́run ayé fọ́n fáyé gan oyeyẹ mo fẹ́ kémi àti ẹjọ́ wà mo fẹ́ fẹ́ níṣu lọ́kà ni o mo fẹ́ fi ẹ ṣe ìyàwó ilé mi gangan gangan gangan kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn. o ń tó ṣe mi. mo dúró tán wàláhì. èmi o fẹ́ fẹ́ mi. o fọ́ ni gan. àyà máa kó ẹ o ayé gba tápá o bá kọ́lé egun náà àbí wọ́n bí kápá kẹsẹ̀ sórí mọ́tò ó fẹ́ bà mọ́tò mi jẹ́ ni. ẹ̀gbọ́n ẹ ṣe sùúrù ṣé bí mo kàn rẹ́sì sára mọ́tò yín ni kí ló dé wá ń ṣe báyìí náà. yéè tí mo bá ṣe sùúrù nǹkan wọn kàn kápá kẹsẹ̀ kó sórí mọ́tò fẹ́ bà mọ́tò jẹ́ ni. bàbá ìwọ ló ra mọ́tò rí. olórí burúkú lè méjèèjì ṣá wọ́n yá mọ́tò fi ń tó òsì èmi ìwọ ló ní mọ́tò. èmi mo ní mọ́tò. olórí burúkú ni iṣá ó gbá etí ẹ̀ ó ẹ̀ bá rẹ̀ sẹ́wájú mi. wàá lọ ẹ̀wọ̀n o gẹ̀ẹ́tẹ̀ o ti lọ ẹ̀wọ̀n rí. o lè gbá ojú ẹ̀ má gbá etí ìyá ẹ̀ gbá ojú ẹ̀.

ẹ bọ́ síta o. ẹ bọ́ ta ẹ bọ́ de àwọn olóṣì bàbá ìyá. ẹ wá wọ́n bá ọmọ yín ṣe ṣe mi wà láìmí nígbà wọ́n ah! máa mọ̀ ládùúgbò yìí. wọ́n wà nílé èmi bàbá ẹ bọ́ ta ẹ bọ́ de wọ́n wà nílé. ẹ ǹlẹ́ sá o. dáàdi ẹ káàsán sá. ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ sá. ẹ ṣe rí àwẹ̀lé ọmọ yín òun ló bá arábìnrin yìí jà tó ṣe báyìí. ẹ ó bó ṣe ṣe mí. títí aláyọ̀. ẹ wò mí láì ṣàjá. títí aláyọ̀. ẹ ẹ sọ fún mi gbọ́dọ̀ lẹ́bí ẹ má títí mi ẹ dẹ̀ má láyọ̀ mi bó ṣe wà rárá rárá mi ò tẹ̀ fẹ́ gbọ́n kankan ọmọ òṣì tẹ́bí ni kẹpẹ́ síta mo máa jẹ́ kí wọ́n mọ̀ gbogbo àdúgbò yìí. Oh, ah, ó ti jẹ́ wèrè ó ti jẹ́ wèrè wà láì. Ah! títí aláyọ̀ títí aláyọ̀ hmm. ọyí máa ṣe wèrè wèrè bó o. bàbá ìgbàgbé tí bàtí pa rẹ̀ sílẹ̀ ti pẹ́ jẹ́ gbẹ̀lẹ̀gbà ni ó yẹ ká tọ́jú yín mọ́lẹ̀ ká ṣojú yàmàyàmá ni. ká lójú èmi rálẹ̀ okay. ẹ ti wá sí station ẹ ti wá report. ẹ jẹ́ ká bá wọn sọ àmì kébù ó wá sí station láti wá report kí wàhálà má ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì láṣẹ ní pé ká wá ká wá bá wẹ̀lẹ̀ ká sọ̀tì àmì kébù láàrin àwọn méjèèjì. kò sí ń lè. àwọn ilé ò sí ń lè. sí ń lè. ó wà nulẹ̀ o ẹ wo nulẹ̀ wà bẹ̀. jáde ṣẹ́rí mi ní fẹ́ situation táwọn ọmọ yẹn máa fi tẹ̀jú yín mọ́lẹ̀ ẹ jẹ́ ká lọ sí station ká lọ yanjú ẹ̀ táwọn èlé bá dẹ̀ dé a máa wo bá ṣe máa release yín àdẹ̀mú bá ṣe máa settle ẹ̀ láàrin àwẹ̀lẹ̀ àtọ̀hún. ẹ ẹ wo Ah, ah. police station bó o ebi eléyìí ọmọ ọmọ àdúgbò tájọ wàyí náà ni títí ni mo mọ àwọn eléyìí kẹkẹrẹ làwọn àwọn. àwa ó yẹ ká ti na bàbá yìí wà láì. Ah. dáadáa ò lè ja bàbá ó lábúrò tó gbójúlé àwa rè àwa ló gbójúlé. ẹ ò lè ṣe. jáde ẹ jẹ́ ká máa lọ. ṣebí wọ́n ní police is our friend. ẹni bìrì ni wọ́n lọ́wọ́ ìyá tẹ̀lé wọn. lóòótọ́ ọ̀rẹ́ ni wá. kí wàhálà má ṣẹlẹ̀ náà la ṣe wà láàrin yín ẹ mọ̀ tábà ní kíkà fi ilé ń sìn kí àwọn ọ̀rẹ́ yìí kọ́ máa bá wẹ̀lì kọ́ máa bá jà nǹkan lè bàjẹ́ ẹ jẹ́ ká lọ sí station ká yanjú ẹ̀. ẹ wò ẹ ká máa lọ àbí. bí wọn bá lọ ẹwọ wọn ó yá ẹgbẹ báyìí ẹgbẹ bẹ́ẹ̀ mi ò fẹ́ gbọ́ ẹnìkù. ọ̀rẹ́ mi wẹ́rẹ́ wẹ́rẹ́ jayé. àníkà ẹgbà báyìí wẹ́rẹ́ ní sọ́dúnwá ni ẹgbẹ́ já lọ ẹgbà báyìí ẹgbà báyìí. àwọn ọmọ tí ń gbọ́ ìyàwó mi ò ráyè òṣì. àwọn ọmọ òyìnbó ti tóbi mọ̀ òṣì. òyìnbó ni hì who born the bullet hand he carry the bullet hand ó ní ẹni ó bá bímọ ọ̀ràn ni ó pọ̀n. jáde ẹ yẹ ká máa lọ ẹ má yẹ ká máa lọ tó ẹ. ó dà tẹ̀mọ̀ pọ́n mo sì jẹ́bi. ẹ jẹ́ ká máa lọ. ọmọ ẹ ma ó ma kó mi sí wàhálà o èmi nígbà tí n fa wàhálà tí n fa wàhálà lójú méjèèjì màá dá gbogbo ẹ̀rú ẹ̀yin wá bá mi ẹ̀yin kẹ́kẹ́rẹ́ ẹ̀yin kẹ́. bàbá wọn ní kẹ́ gbà báyìí ẹ gbà báyìí ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ bàbá ẹ ti fi ẹ kò sáyọ̀ kankan tẹ̀ báyìí bàbá yìí nígbà kó bá nígbà yóò. àwẹ̀lé àwẹ̀lé sẹ́mi ní ń pè ọ́ lọ́n ju kìnìún àǹsí àǹkásífì báyìí n ò ní pè ọ́ tẹ́ ẹ̀kẹta tó mo bá pè ọ́ pé ẹ̀kẹta ní kún ọ lé ni alábùkù ni ọ ọmọ òsì sí lára rẹ bó ti wù ọ mọ ìwọ rádaràda yìí ọ wà ń dájàngbọ̀n ọ ń fàjàngbọ̀n káàkiri gbogbo àdúgbò ọ ń bù wọn jẹ ọ ń já wọn nílẹ̀ ọ ń jùkò ọ ń jùgò à wo èmi ò pa bàbá mi o n ò sì pàyà mi ọmọ kan ò lè pa mí. ọtí ẹ lè pa yín láéláé. ìwọ rádaràda yìí ìwọ ìwọ. ẹ wo bàbá mi nǹkan tó tiẹ̀ máa ń bí mi nínú jù ni pé àwọn ìwà wèrè ẹ̀gbọ́n ìwà wèrè lẹ́ wò ó. má sọ̀rọ̀ ọkọ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. mo bá gbọ́ ọ létí báyìí. ojú ọ̀nà lọ fi wò mí má fọ́ igi mọ́ wọn lórí ni o èmi máa fọ́ igi mọ́ wọn lórí wọ́n sì lọ́tọ́ ọmọ kékeré àná sì ni mí ẹ̀wọ̀ ẹ jẹ́ ṣẹ́ra yín. wọ́n má ṣe wèrè fún má fọ́ igi mọ́ lórí ẹnìkan là á kọ wèrè fún má fọ́ igi mọ́ lórí sáàmù wò ó tiẹ̀ tó yẹ ọ sórí gbogbo rádàrádà tó ń ṣe yìí gbogbo rádàrádà tó ń ṣe yìí èmi ò bá lọ́wọ́ ìyá tèmi n ò sì bá n ò sì bá ìyá yín sì rèé sọrí ọmọ tó bá ọmọ tó bá ti jákujàku ní máa mú yàn rántí ọ̀rọ̀ tí ò sí mo tún rántí ìyá yín lónìí tó fi wọlé ọlọ́run lọ sùn kò fa wàhálà rí láyé ọmọ burúkú tí ń gbé ní àkàrà wo tó sọ gbogbo tó sọ gbogbo ẹbí yìí dà a sì mọ bọ́rọ̀ oyún tiẹ̀ ti rí nìsín àmọ́ bó ti di bóyá ọmọ àlè ní àmà torí èmi ò bá lọ́wọ́ àwọn kọ́lọ́pàá máa gbé kí n mọ̀ fi kí n lẹ̀. ẹ fi yẹn lẹ̀ ṣé wàá sọ pé ọmọ àlè ni mí ni ọmọ àlè ọmọ tó ọmọ àlè yẹ ọmọ àlè sóríire ní gbogbo rádàdà tó ń ṣe wọ̀nyí. ok tẹ́ bá sọ pé ọmọ àlè ni mí ọmọ àlè ló máa sóríire jù o ọmọ àlè sóríire jù àwọn eléyìí la ọ̀dà dì. mo fẹ́ kó o yí padà ni mo fi pè ọ́ tó kú báyìí tí n sọ fún ọ kó o yí padà kó o wá nǹkan rẹ kó o máa ṣe kó o má ya ọmọ hàn ọmọ lugi ọmọ jù kó o má ya gbogbo eléyìí mọ́ kí wọn náà wá nǹkan ṣe. Eh, DPO tẹ ti sọ. wọ́n ní kẹ́ bá wọn sọ̀rọ̀ dáadáa kọ́ wá iṣẹ́ kan kọ́ wa kọ́ nítorí pé tí wọ́n bá tún padà mú wọn tí wọ́n bá mú wọn ẹ̀wọ̀n ni àti pé nǹkan tó ń dùn mí jù ni pé ṣe mọ̀ pé tọ́gbà ti fa wàhálà tán máa sá lọ ni ẹ̀yin náà máa wá gbé. mi ò lè fẹ́ kẹ́ lọ sẹ́wọ̀n bàbá mi fẹ́ kẹ́ lọ sẹ́wọ̀n DPO ti sọ wípé kẹ́ lọ sọ wọ́n sẹ́nu iṣẹ́ kọ́ sọ iṣẹ́ tí àwọn fẹ́ kọ́ lọ máa kọ́ṣẹ́ bí yàtẹ̀gbọ́n mi bá ń kọ́ṣẹ́ wọn máa tèkì táìmù wọn ọlọ́run ṣe yẹ́ dẹ́sà lèmi ti kọ́ṣẹ́ mo yanjú very soon very very soon mo máa ṣí ṣọ́ọ̀bù tèmi ẹ̀gbọ́n mi náà dẹ̀ nìyẹn àwọn náà máa ṣe káwọn náà wá kàn ṣe kí ẹ̀gbọ́n mi wá kàn ṣe àbí kí ni wàhálà gan-an ẹ́. o ò ní ya wèrè ìráyè rẹ ó dáa ọlọ́run yí ọ padà sí dáadáa sórí tí mo fẹ́ kàn ní ọ̀gá ọlọ́pàá sọ yìí iṣẹ́ kí lo fẹ́ kọ́ gbogbo ara nínú èèwọ̀ iṣẹ́ kí lo fẹ́ kọ́ iṣẹ́ àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ gan nínú sẹ́ẹ̀lì yẹn mm-hmm. mi ìdẹ̀ rédí àti jẹ́kẹ́ sunkún mọ́ ìjẹ́kún mm-hmm. tí ìmọ̀ lẹ mọ́ tó mo ti ronú iṣẹ́ wàá fẹ́ máa kọ́ mẹkáníìkì ni. mẹkáníìkì. mẹkáníìkì. mẹkáníìkì nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ nǹkan tá à ń sọ náà nìyẹn mẹkáníìkì lẹ́gbọ́n mi tún fẹ́ kọ́. iye ń ti le ju ìwọ wo olùtẹ mẹkáníìkì nísìn ó lè bọ́ bá gbé gbé ẹ́ńjìnì yọnu tí wọ́n gbé ẹ́ńjìnì nísìn obìnrin ọ̀ àgbẹ̀. dádì sẹ́ni bí ṣe wà yìí ẹ̀kọ́ mm. wọ́pọ̀ obìnrin ni mí ni bí ìṣòbìnrin rárá mm. tó ti yẹ yín ọkùnrin ni mí mo lè gbé anything ẹ jẹ́ kí n ṣe mechanic alẹ́ ṣe dáadáa. bó bá ní mechanic náà lọ́ọ́ bá ṣe ó dà mo fara mọ́ kó o ṣe wọ́n máa ń kọ́ obìnrin kọ́ mechanic ọ̀tọ́móbáìlì náà ń pè. ọ̀tọ́móbáìlì. ẹ ọ̀tọ́móbáìlì ni. ó dà ṣe lọ ọkọ ẹ ẹ oníkọ ọkọ dà mọ sọgbọ

àwẹ̀ licious. ó yà wèrè gan. ẹ dẹ́kun ẹ má tán o. àwẹ̀ licious. torí kò jiná dénú rárá rárá o. àkú àná iṣẹ́ àná gbomi. àwẹ̀lí. súnmọ́ bí àwẹ̀lí. ta ló sì kì í lé ọ̀dọ̀ yín. ẹ̀yàn kókó sì kì a ah, ó wà ó lè má mọ àṣẹ ah, ìwọ ló síkì ń gbà yẹn ó síkì ṣebí nǹkan tó ń lò fáwọn aláàárẹ̀ ni wọ́n jiyọ lọ́rùn dókítà tó mú bọ̀ sílẹ̀ ọgbà ah, mẹkáníìkì. ọ̀gá ẹ̀rọ ọkọ tó ṣẹlẹ̀ kiri yìí àti pé èmi kó pákéjì wá síbí ni ṣé ẹni bó ṣe wà yìí a máa fi tẹ́sì mọ́tò wá yìí. tẹ́sì gbogbo tàmómítà ẹ̀. ìyá ń jẹ tàmómítà kọ photosynthesis ni ṣé ibi ìjà yẹn gba àwọn dókítà. Ah, àwọn pákéjì tẹ́mi kó wá lélẹ̀. ìyá ń jẹ ṣe lè jẹ bí kọ̀m̀pútà náà fi ń tẹ̀sí mọ́tò ti wá ní. o sì kí o wà á bá mi tó bá délé. mo mo mo ládùúrásì fún dáàdi ẹ o ìsídà kan dá ìpadà sí skul o skul ìyẹn ní arò ọ yaba àpá òsì kán dá ìpadà sórí bẹ́ẹ̀dì ń bẹ̀ o bìkọ́ mo mọ̀ pé o sì kí gan o o sì kí o. ẹ fi ẹ lẹ. ṣé ọmọ gidi ká máa múra bá owó bàtà òjò nínú ẹ̀rùn o kó sínú ṣé parachute lélẹ̀ ni àbí parachute o wá wọ parachute nínú ooru burúkú yìí. ẹ fìyẹn lẹ̀. kí n fìyẹn lẹ̀ mo ti fi lẹ̀ wàhálà mo ti fi lẹ̀. ẹ mọ ọkọ tí mi ń múra báyìí. mi ò mọ. àwọn wèrè kan wà ládùúgbò àwọn òbí lè fún pé mi lè padà sóríire. àṣìpé iṣẹ́ mẹkáníìkì èmi fẹ́ fún pákéjì ni. owó ni mo ṣe sóyè yín. mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé mi ti ń kọ́ṣẹ́. òun ni tàbádà sọ pé kí ni kò sọ̀rọ̀ akúnáwó bẹ́ẹ̀rì iṣẹ́. ẹ̀fíìsì ipò pákéjì ipò ṣùrùtù ipò wàhálà ipò o. bẹ́ẹ̀ wọ náà bí sí o ẹfisi ipò pákéjì ipò sùúrùtù ipò wàhálà ipò ọ̀rọ̀ Ọlọ́run bí ẹ̀kọ́ ó ń gbá báwo ló ṣe fẹ́ sí mọ́tò. má fọ́n lẹ́bù lẹ́nu mo rẹ́ jẹ́ pé kó bá ń fà. kí ni mo sọ gangan àgbà tó bá jẹjẹ ìwẹ̀yìn yóò rẹrù ẹ̀dẹ̀ lẹ́yìn nìkan lẹ́ẹ̀lẹ́fẹ̀ẹ́ mọ́ tu. jẹ́ ìrù ẹ má dá mi gbèsè. ọ̀gá gbọ́ irọ́ eléyìí jẹ́ gòtò ń fọ́ lórí ta ọmọ àlè ah. ọmọ kàǹbà ni kí ni ẹnu òṣìwò lẹ̀ ń rúbọ̀ ń bolẹ̀ ti rẹ́nu ẹnu yẹn síwájú bí ẹnu ṣákùrọ̀. àtọ́rí bẹ́ẹ̀ báyìí rán ọmọ yìí lóúnjẹ àmàlà ni o bó ṣe máa ń bá rìn àpá sọ. ọ̀gá ìfìyẹ́lẹ̀ ṣáláṣẹ́ kíkọ́ nìyẹn náà wà ní. ó mọ̀ ẹ wá gbà mí ọdún méjì lè ra oúnjẹ kó o tó mọ bóòtù ẹyọ kan tú. you are cooking yourself on the fire ó ṣeré lórí iná. tó ṣe pé ìjọ fún ọ ọ̀rọ̀ lẹ́yìn fún mi lówó wọ́n máa bá mi ṣe é rárá. èmi sí ni ó rí tìlọ̀ mọ́ èmi sí ni ó ṣì wò tẹ́mi àti ẹ bá jọ wà ní òlé mo lè nà ọ́ lójú pé tó ń nà ọ́ lẹ́yìn. gbẹ́dọ̀ ẹgbẹ́ ọmọ àwọn ọmọ yìí ẹgbẹ́ òtí ẹ̀ rán wáyà kòbó kò gan lè rán. ẹ àtọ́rí bá wù àbọ̀dé ìbúrú ni ẹ̀dẹ̀ pa ìwúrẹ́ mi lórí. àwọn bàbá ẹlẹ́mí bá fa o. kakori eh? ẹ pé o. ó yá fún mi kó tètè lọ eh? ọ̀dọ̀ ya mú ìdílé ọ̀hájí ni ọ lọ. ọláì tí ma lọ sọ́dọ̀ ya mú ìdí yẹn o. wọ́n máa ń ṣọ́ọ̀ṣì mẹ́ẹ̀ ni ọ̀lẹ́ bá fún mi pa o. sọ́dọ̀ mi tí mo rí ẹ̀ka pọ̀ ẹyin méjì ni ẹ so ẹnìkan bí èèyàn méjì máa wo nǹkan fàámù jéèmù nínú ẹbí ajá dín ká òun. àtòrí. mọ̀ dá yín lò. bá a mú seventeen. ó rìn. kéne. ọ̀gá ẹ̀rọ ọmọ pariwo ẹ̀ nítorí ibú o tí crossaft ti ń gan bá yọ dànù nǹkan. àtòrí bẹ́ẹ̀ wù àtòrí bẹ́ẹ̀ wù àtòrí bẹ́ẹ̀ wù mọ̀dá crossaft ayọ̀ ṣé seventeen lè yín rè. ṣé ọmọ pẹ́ ta ti ń rè ni. Ah, ẹ mọ ẹ mọ pé òun náà crop seven náà mọ crop wa. mo dáràn bá a mú seventeen bá a mú seventeen ó ń bẹ́ẹ̀ lọ ìwọ tó kébòye wà yóò ó mọ kankan. ọ̀gá kí alẹ́ yìí náà tún tọ́wọ́ orí sì ń gbọ̀n báyìí. ọwọ́ àgbọ̀n ọwọ́ àgbọ̀n. ọ̀gá kì í kà á wọn ẹ ti fíńgà jìnnà. àbúrò ọmọ bóyá ọmọ fíńgà ẹ̀fíńgà ẹ̀kọ́ àbọ̀. ìjọ òde kan jà mí wọ́n fi wèrè òwe. yẹ́kẹ́kẹ́ yẹ́yẹ́. wèrè tó ń gbórí ẹ̀ ó sanwó ọdún mẹ́ta síbẹ̀ níta ni wèrè tala sí wíta ni dìgbòlugi wèrè ah. dọ́ndọ́n. ìkan ògbé kan ohun jàǹgó àyè. bí mi fi kí n apẹ́rẹ́ o fẹ́ jẹ gbèsè ni o o fẹ́ jẹ gbèsè ni o bó bá lọ fọ ṣe nǹkan tí o yẹ kó fọ ọkàn bẹ wàá kàbùkù. ṣé mo ṣẹ̀ṣẹ̀ tún kiri ìsìlè rìn. o ṣẹ̀ ń tún sí rìn. eléyìí jẹ́ sàrín nàbí àbójẹ́ mìrìndà mo sọ fẹ́ pé sìlíndà ò ń pè mìrìndà tó ó jọra wọn gbèsè tó fẹ́ jẹ ọlọ́àbẹ̀ wá gbèsè yẹn wàá wá jẹ. ṣé mo ṣẹ̀ṣẹ̀ dé ni. ṣé o ṣẹ̀ dé. ìwọ mọ̀ ṣẹ́ àná kan mo ní ko tún pákì orí tún sori parking tu. èmi. ìjẹta mo ní kó lọ yọ kápẹ́tọ̀ mọ́tò eh. táyà mọ́tò kọ́ ló ń lọ yọ tó jọra wọn. ẹbí eh, eh, spanner ń yọ lẹ́nu ẹ̀ ni. ọ ń yọ lára ẹ kò wá sí ríǹgì tó lè mú ọ ń yọ lára ẹ. àdàgbàjẹ́ra òfù tó bá yára láwọn ò mọṣẹ́ àwọn farabalẹ̀ kọ́ṣẹ́ yìí ni o. five years and a half ni mo fi kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi kò fẹ́ kí n lọ. bọ́ni tẹ̀wá twenty five lẹ́ẹ̀ máa máa lọ mú àwọn ọlọ́pọ̀ lọ́dọ̀ tí very stupid set of people tí mo gbà mọ́ra ẹ lè mọṣẹ́ ẹ lè débẹ̀ ṣe ti ẹ̀mọ́ náà bẹ̀ débi pẹ́ fẹ́ débẹ̀. ẹ̀yin ẹ̀ bọ́ta lábẹ́ ọkọ̀ ìrìn ìbànú sùn bẹ́ẹ̀ máa débẹ̀. wàá sùn ṣebí wàá dẹ̀ sùn wàá dẹ̀ gbójú oorun lọ bòmí. what rubbish. ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bí àgùntàn àgùntàn ní ìjìyà ewúrẹ́. Ah, àwẹ̀lẹ̀ ńkọ́. àwẹ̀lẹ̀ ńlẹ̀ náà ló ń jẹ. látàárọ̀ Eh, ẹyin lẹ́ran ló ń jẹ. ibo mo ní kó ibo ibo ló ní kó lọ oúnjẹ. lọ́dọ̀ ìyá Muyideen Raji. ibẹ̀ ni. Eh, eh, ẹ ẹ sẹ́mi kó oúnjẹ màmá nìkan lọ́dọ̀ gbogbo àdúgbò yìí. ó ti lé wọn náà wa o. ọ̀rìn rẹ lọ gbàgbé wákàtí mélòó ló ti lọ ní ìsìn ọ̀fẹ́ èdè. èló ni sẹ́ǹjì tó kù lọ́wọ́ ẹ̀. èló ló kù lọ́wọ́ ẹ̀. ṣé sẹ́ǹjì ẹ̀ kan. ọmọ kú one two. ẹ one two. àtọ́rí bẹ́ẹ̀ wù. sa. tó tún ti mọ́lẹ̀ mọ́lẹ̀ ni. ó lè bí ibo one two. one seven ló yẹ kó jẹ́ one seven lówó tó wà lọ́wọ́ ẹ̀ ah. one seven. <laughs> Ah, one seven ni èmi ọmọ wò pé àṣìkìwé sápamọ́ sáàrin owó ni. àṣìkìwé kọ bàbá àjàyí fàmù ló sápamọ́ sábẹ́ owó mímú yọ five hundred kọ́ ló bá ń dún jẹ wá máa lọ mí fún. mo bá ń rògùn fi ra pọ̀nmọ́ méjì kó dẹ̀rẹ̀ bá méjì kó ra kíní tibí eh, mineral ti máa mú tó tutù bá ń ra kóró mi méjì náà sí. má pẹ́ o má pẹ́ o. ògúnfe ògúnfe kan pọ̀nmọ́ méjì. pọ̀nmọ́ méjì. ṣé ìtọ́ka. pẹlẹbẹ. àbí ìtọ́da wọlé. pẹlẹbẹ. Mm. pẹlẹbẹ. àti ṣókó milo. atori atori atori atori. àwọn ọmọ búkú ọbẹ̀ ọmọ fẹ́ pa ọ̀gá wọn. èmi kọ́ lè máa pa ara yín ni. ẹnì kan ṣe bí ewúrẹ́ ẹnì kan ṣe bí àgùntàn àgùntàn ò ní jiyàn ewúrẹ́ ewúrẹ́ ò ní jiyàn àgùntàn o. àsìkò ní gbogbo nǹkan o. àsìkò ní gbogbo nǹkan o mọ. ọ̀gá ẹ kúlẹ̀ akérèmọ ọ̀gá ojúlé nígbà ẹgbẹ́ jẹ rèé. ok n bọ. bó pẹ́ bóyá agbára ò ní lè gbé mọ́ o. ọ ah, ṣeun. a torí àtòrí ṣé mo jésù nìtàn ni kò gbẹ́bọ̀ lọ fún lórí ta wo bó ṣe gbóúnjẹ tí mo fẹ́ jẹ ó fi oúnjẹ tèmi la gbogbo àgbáyé kọjá. ẹ bá máa lé olóṣàfihàn mi. ṣé ìwọ náà ní kó wá dẹ obì fún mi. ẹ̀mí yín ọ̀gbẹ́bọ. wàá gbẹ́bọ tó o bá dẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ní ẹ lára o ọlọ́run ní ẹ lára o orí bó ṣe ń wò bí aago ṣọ́ọ̀ṣì kankan lójú. gbàngbó jẹ ọmọ kàǹbà ni. ah kéré. ẹ rí àmàlà gidi tó lè soft lẹ́mìí yín tó mm. ti yẹ yín kí n má bàa wà sápá wálé mo ní kí n bá ń ra fùfú kó múnú yín kún múnú kún ni yẹn ń pè. ṣé mo rẹ́ ń ṣe ni ṣé mo rẹ́ ń ṣe ni ṣé tán bá fìṣẹ́ kọ ẹ̀ ṣé ó fìṣẹ́ kọ èmi ni àbí àbó àbó. màgá ti ń bá yẹ wọ́. kí la wá ṣe. ẹ máa gbọ́ gbọ̀nrán gandan. ó náà dẹ̀ di gbọ̀nrán gandan ìwọ náà wá di gbọ̀nrán gandan. o lè bá wò fọ́ àbí ìwọ lè bá wò fọ́ orí ẹ̀ tí o fẹ́ pé yẹn á pé ń bí wọ́n máa lè jàtijàti gbogbo yẹn rí orí bóyá rí. lọ́wọ́ àwọn tí wọ́n gbé iṣẹ́ wa ti ń fún wa lówó tẹ̀ fi ń oúnjẹ rà oúnjẹ. ẹyin mélòó. polo oúnjẹ yín rè. ẹyin mélòó náà ń fún lówó oúnjẹ. gbogbo ẹyin mélòó. òtún àdùsí máa ń náwó mi náà kùnà. bẹ́ẹ̀ tí ìgbà tí. oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. gbàǹgbé ìkéde tó sanwó fún rèé o. samuel dùn ni mọ́tò tí mo tú lẹ̀ tí mo ra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ má fọwọ́ kàn án o torí gbogbo nǹkan tí mo tú mo ṣe filẹ̀ ní kí n bá má jẹ́ kí n gbó lọ dé ordinary boat. iṣẹ́ ní bá ọkàn kankan a sì ní má fọ kankan kí làwọn èèyàn mi sanwó sẹ́sí. àwọn mọ̀lẹ́bí ẹ wo. ẹ mọ̀ pé ilé mọ̀ tu ẹ náà lẹ gbogbo tẹ́ ẹ bá ti ń tú ẹ jẹ́ mi ọmọ ọ̀dẹ. wọn ò bí ẹ kú. ìdá ẹ bá ti tú wọn dé. màá rẹ lẹ́wọ̀n wọ́jọ́ lẹ́wọ̀n àbí ìgbà tẹ́mi bá tu láyé o fẹ́ tu lọ́rùn àbí. ló ṣẹlẹ̀. ìwọ fẹ́ tu. pánà tẹ́ ló lèmi ló. lọ sọ fáwọn fámìlì kan ra mọ́tò tó máa ma lé yín tó bá tú mọ́tò ní sọ ọmọ ẹni tó ní mọ́tò yìí bàbá sọjà ni ibi lọ wọ́n wá tiẹ̀ mọ́lé wọ́n lu ayé ẹ̀ bàjẹ́ tó lórí ẹ̀fẹ̀ burú mọ́ tilẹ̀ àwọn ọmọ wọ́n jọ ga tó ra wọn ní báyìí kọ́ bá lò wọ́n náà ní immigration ọ̀bàjà. ọmọ àlè kóra pọ̀nmọ́ kóra pọ̀nmọ́ ẹ̀yọ́ mélòó yàn fẹ́ jẹ gbélé rà pẹ̀ládùn iṣẹ́ tí mò ń jẹ́ kí àmà lè jẹun. oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. àwọn religious oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bi àgùntàn àgùntàn ò ní jiyàn ewúrẹ́ ewúrẹ́ ò ní jiyàn àgùntàn o àsìkò ní gbogbo nǹkan o àsìkò ní gbogbo nǹkan o mọ gbogbo jàgídíjàgan o àsìkò ní gbogbo nǹkan ee bó pẹ́ bóyá agbára ò lè gbé mọ́ o ohun tá a bá ṣe sílẹ̀ la máa dé bá. ohun tá a bá ṣe sílẹ̀ la máa dé bá. aṣọ ìwọ̀kuwọ̀ bàtà ìwọ̀kuwọ̀ yé àsìkò ní gbogbo nǹkan o. ọmọ tó ń sọ Awelicious obìnrin bí ọkùnrin ni ó hà é. Awelicious sálárò lójijì ló wọlé o. àwọn èèyàn shortcut wá ṣé ọ̀pọ̀ ọmọ àlè ló fẹ́ yà ṣé o mọ̀ pé ọmọ àlè ló fẹ́ yà kí n rẹ̀ ló ń jẹ látàárọ̀ kó ṣe máa bù wá ń sìn ló ṣe lọ. ẹ ṣọmọ ni wọ yìí ṣọmọ rèé àbò mọ kò lọ róúnjẹ wá òun rìnrìn oṣù kiri mi ò mọ kó kó bẹ̀rẹ̀ ẹjọ́ olóṣì. Mm. àwọn olórí burúkú kan wọ́n yẹ sọ wọ́n ń ṣe foundation bẹ́ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ fáwọn guys lówó mm. kí ló dé ọba ni kí n jẹ́ ká lọ mo dẹ̀ sọ fún wọn pé ọ̀gá mi ló rán mi iṣẹ́ wọ́n ní sùúrù fún mi bọ́ wọ́n fẹ́ gbọ́ mo kàn wọ́n pé kí ni lè ṣe mo gbóúnjẹ yẹn sí junction nìyẹn. awẹ́lẹ́ o gbóúnjẹ síta. gbígbé sórí ta ibi táwọn fámìlì máa ń wá yẹn àsìkò èèmọ̀ mọ̀ fáwọn ẹbí ló bá wà mí ọmọ bá mi sọ ṣẹ̀dẹ̀ rí o bí ṣe ń bọ̀ báyìí ti ń dé báyìí mo kàn gbóúnjẹ yẹn ni àmọ́ wọn kó àwọn fámílì ọ̀gá wọn láìkí wọn sọ mi yẹn ni kó máa gbóúnjẹ yẹn bọ̀ ní ẹ má bínú. ó gbóúnjẹ tèmi sórí ìta àbí ṣọ́ọ̀fì ẹ̀yin ọmọ òfò yìí ṣọ́ọ̀tì wọ́n rán yín sí mi ni ṣé wọ́n rán yín sí mi ni tí bí wèrè ta ní kọ́ oúnjẹ wá oúnjẹ ó ń gbé bọ̀ báyìí ni ó tẹ́ pẹpẹ ètò báyìí ni bí ìgbà tó ń gbégbá ọpẹ́ bọ̀ ìkọ́ sọ pé ó gbóúnjẹ tèmi sórí ìta ṣé ọmọ yọjú láti rọ́ǹjẹ yìí. gbogbo yóò gbọdọ̀ máa dàrú wájú wa. ọmọ ìyá àwọn màmí tó àti jókòó síbẹ̀ tí wọ́n á ti wọ́n gbà kí náà gbé síbí fún ọmọ yìí o. kí orí ìfẹ́ burú mọ́ tilẹ̀ ni ṣọmọ rèé bá ya bùyọ̀ mọ̀. owó tó máa pa ènìyàn àwẹ̀lẹ́ yé yé oúnjẹ tèmi lórí ta oúnjẹ tèmi lórí ta. obìnrin bí ọkùnrin ni o. ń tòsí mo dẹ̀ ń parí torí bẹ́ẹ̀ wù ó dẹ̀ dá mi lóhùn. ee ṣèbá ṣèbá ẹ̀ náà lẹni kí àtọ́rí bẹ́ẹ̀ wù kó lọ ra ọ́ìlì wá ó ní bẹ́ẹ̀ sọ fún mi pé ọ̀gá ẹ ti rán àtọ́rí bẹ́ẹ̀ wù ṣe ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo ìfukú máa bẹ́ẹ̀. orí ẹ burú fùkú bàbá ẹ máa bẹ́ dànù ọmọ àlè orí ẹ ò pé èmi ń pariwo bí látàrọ ó dúró sí síbẹ̀ yẹn màá lu ayé gbogbo yín bàjẹ́ ẹ̀yin ọmọ burúkú tẹ̀ fẹ́ kọ́ṣẹ́ yìí ìgbà táwa ń kọ́ṣẹ́ a ó ní iye ìyà tá a jẹ lọ́dọ̀ àwọn ọ̀gá àtiwa what rubbish mọ́tò yìí gbé e sókè yọ táyà mẹ́rẹ̀ẹ̀rin màá wá yọ bírèkì pàdé ẹ̀ tó bá ṣe tán kó pè má tẹ̀ nǹkan bẹ́ẹ̀ má jẹ mọ́tò ní mọ́tò lọ o ọ̀rẹ́ he ni o sórí. awẹ́lẹ́ awẹ́lẹ́ oníwèrè ṣé inú àgbà yìí náà ni pé ẹ̀kúndókè ló ń tẹ̀ yẹ́lẹ̀kẹ̀ náà láì tọmọ lọ́wọ́. ó dàpọ̀ lórí burúkú ni ẹ. ìwọ ti olórí burúkú àtòrí bẹ́ẹ̀ wò ẹ kó má máa ka ẹ má máa jábọ́ jábọ́ jábọ́ ṣé olórí burúkú ni yàrá ya ẹ kí ló ṣẹlẹ̀ kí ló pè mí fún. bí ọba wo ẹsẹ àwòrán ọmọ ṣe àṣìwèrè gbà ṣàṣìwìngbà gbọ́ ju gbogbo ẹ lọ ṣé ọkùnrin sínú ni mo jẹ́ nìkan ọgbà yìí. sínú olóṣìwò ẹ dẹ̀ máa kó sínú ọ̀sán orí ẹ ya wèrè sínú olóṣìwò. ìwọ jẹ́ pé ẹ bèrè lọ́wọ́ ọ̀gá yẹn mi ò gbádùn o mi gbádùn o. ṣé o ti gbàgbọ́ ṣe bá bí pé wọ́n gbé gàrí wá àti àpò gàrí àti pure water tọ́gbẹ́ òrówó tọ́rọ̀wó mọ́tì tọ́gbẹ́ gàdí lọ́gbẹ́ yìí ó dájú gbogbo ẹ̀ lọ. ẹjọ́ máa rojọ́ èsì kan mi bá wa pẹ́ ń bí jọ̀bẹ lọ lọ tún gbogbo táyà mẹ́rẹ̀ẹ̀rin. tó bá ń bá mi sọ̀rọ̀ kó máa fara balẹ̀ kó máa rojọ́ lẹ́yìn kọ́kọ́ ṣé kì í yọ gbogbo táyà kì í yọ lépo bọ́ọ̀lẹ̀ ni. ilé ìyọrun ọwọ́ tàbí. ilé ẹ̀kọ́ mọ́tò wo. alaye eh. alaye eh. ẹ bá kìlọ̀ fáwọn gáìsì ojú ni mi ti o agbáyà ah. ẹ lójú o eh. èmi àti wọn sínú lẹ́fù kan náà. mrs rege mrs rege ẹni sùúrù Kilo de? Kilo kí ló ṣẹlẹ̀ kí Kilo gbé kilo ju? gbé kí ni ẹ sọ̀rọ̀ ayé di Mike Tyson tẹ̀ ń ju pa ju sẹ̀. ìtìjú yìí ni. awele ṣé mi ti sọ pé tó bá ti ń bá mi sọ̀rọ̀ má máa mú àwọn kìíní kó máa fi gbára wọn báyìí bí ìgbà tó rọ mi sínú pólí báyìí. ọ̀gá ọ̀gá ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀dẹ̀ wọn adégbọ́dù tí ó ń gbẹ́jọ́ yìí ah, títọ́ ti wù wọ́n ló. orí ò orí ò mo ti sọ pé tí n bá ti ń sọ̀rọ̀ ẹ má máa dárúkọ àwọn òbejì àwọn ọmọ gidi yẹn àbẹ́ẹ̀rí iṣẹ́ ẹ ó máa máa mú gbogbo ẹ̀ ó máa máa ṣe àwọn òbejì síbáṣibó. orí ò ni.

bá màmá bò àná gẹ̀dẹ̀ sí. kò mà sẹ́ni tọ́lọ́hún ó lè kò mà sẹ́ni tọ́lọ́hún kò lè yí padà eh. ó lè jóhun làgẹ̀dì jẹ. ọ̀sẹ̀ àwọn ajá mi kí ló ń pè ọ̀sẹ̀ tí ń ṣe wọ́pọ̀ wọ́pọ̀ mo ti fọ́ fún orí tálábẹ́lẹ̀ madam hippopotamus ẹ ní sùúrù. wá ṣé ìyá ọ̀sẹ̀ mi wọ́n pè ní ẹyin ẹ olórí burúkú bọ́tà ìwọ ìyá ọmọ kú olórí burúkú ọ̀nà ọmọ wo nìyẹn ganan ọmọ wo ni olẹ́kọ̀ọ́ tó fẹ́ máa wá wáyé awẹ́lẹ́ ṣé ìwọ ló wá bí wá máa pariwo bá mi mú gidi wá bá mi kọ́ bọ́kọ́ nulẹ̀ màá nílẹ̀ tí lùtẹ̀ yóò yóò pé ṣé o mọ àwọn ẹgbẹ́ ẹ̀ ọ̀gá ẹ̀ lèmi gẹ́ tí bá dẹ̀ ṣe nǹkan fún ó yẹ kó mọ̀ ni wáyé ó máa rúdo. èmi obìnrin mi dáadáa orí ni o àwẹlẹ. yé mo kú ọ yé. ọmọ tó ń sọ àwọn ìṣe obìnrin bí ọkùnrin ni o àìyé ìṣe sálárò lójijì ló wọlé eh. àwẹ̀ ìṣe ó yà wèrè bàbá wẹ̀lẹ̀ bàbá wẹ̀lẹ̀ bàbá wẹ̀lẹ̀ bó tẹ jọ bàbá bàbá òfò tó bímọ ranù. ẹ ẹ ẹ ẹ ẹ ti bí eléyìí jáde kẹfí mi lẹ ẹ ti bí eléyìí. ẹ wo rí mi ẹ wo nǹkan tí àwẹ̀lẹ̀ dá ó fi orí tèmi dá lára. sáwẹ̀ ló ló ṣe ọ́ lórí báyìí. ìyàwó àtọmọ wọ́n wà lọ hospital báyìí. ìyàwó àtọmọ rẹ. Ah, òhun ó kó òkò jọ ni ẹ rò pé ńgbà tó ń kó àwọn òkò ẹ rò pé dẹ́kì lọmọ yín fẹ́ lọ ṣe ni àti orí mi ló ti fẹ́ lọ dẹ́kì ilé àtàwọn fámìlì mi ẹ wá fún ilé bàbá mi ò tiẹ̀ mi ò fẹ́ wàhálà ẹ ṣáà mú bọ́ta ẹ mú bọ́ta. bàbá ah. ṣe rí bí ọmọ yín bóyá ṣe ọ̀gá iṣẹ́ lórí mi fẹ́ wàhálà o ẹ ṣáà ti rí wa police officer ẹ wọlé kẹ mọ́ mọ́ yín jáde káwọn lọ sí station torí ọlọ́run. àwẹ̀lé náà ń béèrè àwẹ̀lé ni bẹ́ẹ̀ ni. ló ṣe ọ báyìí. òun ni o òun ni o ìsídà kó kẹgbórí ilẹ̀ kí n ṣe tọ̀dọ̀ mi padà ọ̀ kẹ bá ń gbé àwẹ̀ lè kí n ṣe padà. ẹ mọ̀ mo jáde ká máa lọ. ẹ gbọ́ nǹkan tó sọ pé owó ó sè mí lórí padà ṣé mo mọ̀ gbàtẹ́ mo mọ̀ gbàtẹ́ lẹ̀ dẹ́ndẹ́ dẹ́ni. ẹ yá ẹ mo jáde káwọn máa lọ sí station wa. kò sí nílé. kò séèyàn nulẹ̀ ah, ẹ̀yin lọmọ yìí jọ ẹ ti gbé pamọ́ ẹ̀yin gbé pamọ́ ọ̀gá ọlọ́pàá ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ṣẹ́rí nǹkan méjì lọkàn mi fi lè yọ padà pé kóníkálukú dẹ̀ máa lọ́nlọ́ ẹ̀. kí ló lè ṣẹlẹ̀. bàbá ẹgbẹ́ orin ilẹ̀ kí n fẹ́rin fọ ọ igi. kọ́ ọba ẹrí mi jẹ́. ọ́fíìsà ah, lọ yẹnu ní ẹ o. ẹ wo n ò. ẹ jà lọ. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má sọ pé kó sá ẹ má bọ̀ ẹ dúró báyìí. mi ì ṣeré pẹ̀lú mi. n ò lè sá lọ. mi ì ṣeré pẹ̀lú mi. ọba wa máa mú lé. ẹ bá wojú mi o. sà kò sẹ́ni bọ̀ nílé ẹ̀ sà. n ò sẹ́ni mo pààrọ̀ fún yín ni. ẹ ẹ dákun ẹ ẹ ọdọ ẹ jẹ́ ká tó rí ìṣe ẹ jẹ́ ká wá mọ bá ti. bàbá bàbá bàbá bàbá wẹlẹ bàbá wẹlẹ bàbá wẹlẹ ẹmẹ ló mo pè yín. ọ̀pẹ̀ mẹ́ta ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta àbí wọn ẹni tó bá bímọ ọ̀rùn ní kàn ẹ máa lọ ẹ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa. ọlọ́pàá yín náà ń wò náà ẹ má ṣe báyìí o ẹ má ṣe báyìí o. má má má má má ti ìfura mi o má bá ti jẹ́ fura mi o. lọ́lọ́run dá. má bá ti jẹ́ fura mi o. má bá ti jẹ́ fura mi o. oríṣiríṣi èèyàn bí orí aṣọ oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. èmi àwẹ̀lé fúnra mi aka awelicious tabanika mẹ́ni ọ̀làlà máa mú ọlọ́run kò jọ ó yá èkó yá mo fẹ́ lọ dèkóru. ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bí àgùntàn àgùntàn ò ewúrẹ́ ewúrẹ́ ò ọgbọ́n la fi tọmọdé bá. owó aṣọ tí mo ní kọ́sọ́mà máa wá gbà lánàá pé kò fún ẹ lọ́wọ́. ọ̀gá wọn fún mi lówó. wọn fún ẹ lówó bẹ́ẹ̀ ni. wọn ṣe ní fún ẹ lówó ṣé mi ò ti sọ fún ẹ pé tó bá gba aṣọ ní ṣọ́ọ̀bù wọn ni kò máa bá mi gbowó mi dání mo sì máa lé ẹ lọ́lé lọ bá àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀gbá tó bá jẹ gbèsè orí ẹ̀ máa pé màmá ní kò gbowó màmá sọ pé wọ́n fún ẹ lówó ìwọ kọ́ mo ní kó máa kówó fún ni èwo ni ẹ má bínú màmá bínú ó lọ́wọ́ màmá yọ. ilé àti mi. Ah! ẹ pa àwọn tó kù kẹ fà wọn lẹ́yìn sílẹ̀ ìyá wọn ẹ tí wọn lè màmá kí ló ṣẹlẹ̀ gangan. jọ níbo ló ti ń bọ̀. mò ń bọ̀ láti Ìbàdàn ni. ò ń lọ ibì kan ni àbí. mi ń lọ ibì kankan tí mi ọ̀dọ́ yín ni mò ń bọ̀ ọ̀dọ́ yín mo fẹ́ máa gbé ọ̀dọ́ yín ni fáàmì mú. ọ̀dọ̀ kò jẹ́ dandan lọ. ẹ fọ̀rọ̀ lẹ́ máa ṣe wá ń bìnà. ẹ wọ́n máa lọ ó ṣe. ọ̀dọ́ yín ni fáàmì mú. ẹ lọ́tún dà kò ń ṣọ̀dọ̀ mi o ò tí ì ríbi tó fẹ́ gbé. ọ̀rọ̀ lẹ̀ i'm very sure pé o ti dáràn ìbàdàn. tí mi ẹ fọ̀rọ̀ lẹ history ni gbogbo yẹn. mi mọ bí tó ti rí gbogbo pálapàla yìí gbogbo ìwà jàgídíjà gan-an bí ká máa ṣe bí ọkùnrin ká máa ṣe bí tọ́ọ̀gì mi ò mọ bí tó ti rí cos bàbá ẹ èèyàn tútù ni ìyá ẹ tó jẹ́ ẹ̀gbọ́n mi gan bó bá bomi sí lẹ́nu ibẹ̀ ló máa dé bá àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ wọn ò níwà pálapàla ní ìsìlẹ̀ tọ́pọ̀ lọ tọrọ ẹ lọ́wọ́ òòṣà. tí mi ẹ fọ̀rọ̀ lẹ history ni gbogbo yẹn eh. history ni gbogbo yẹn. anyway ṣé dáàdi ẹ mọ̀ pé òun bọ̀ lẹ́kọ̀ọ́. àǹtí mi wọ́n máa mọ̀ létà. wọ́n máa mọ̀ létà tó bá máa gbé lọ́dọ̀ mi on two conditions ni is either kò lọ kọ́ṣẹ́ or kò padà sí school. Ah, àǹtí mi ṣe lọ́rọ̀ school yẹn àsìkò ìgbà tí mò ń ṣe ń sìn dáàdi fọ́ọ̀sì mi lọ ṣe ni ẹ̀yin gan mọ̀ pé kí ni ó dúró sórí ìwé wà lórí mi gan bí mo ṣe wà yìí mi ò kàwé mọ́ mo fẹ́ máa kọ́ṣẹ́ ni ṣe rí bí mo ṣe wà ń sìn ìfẹ́ máa kọ́ télọ̀. ẹ eh, kò sí problem máa mú ẹ lọ street kejì. Ah, àǹtí mi ẹ fọ̀rọ̀ ńlẹ̀ náà à ń lẹ́ni ní mo sàn ká mú kí n kọ́ náà ṣé màá fọ̀dọ̀ yín lè máa lọ kọ́ tẹ́lọ̀ street kejì ni ọ̀dọ̀ yín ni màá ti kọ́ tẹ́lọ̀. àwọn olórí burúkú ni ìyá ẹ̀ máa gbá ojú ẹ̀ máa ti kàwé lọ́jọ́ ya wèrè ni fọ̀rọ̀ àti bí akìlọ̀ fẹ́lẹ̀ yìí o èmi máa pa ìyá ẹ̀ mi ráyè obìnrin mi dáadáa èmi gbádùn o. má gbọmọlọmọ lójú mi báyìí o sínú ẹ lójú ọ. Ah, sínú olóṣìwò ah, nínú ṣọ́ọ̀bù àǹtí mi ẹ má fi ẹ lẹ̀ ẹ má fa ọmọ ìlọrọ̀ sọ̀nà sínú olóṣìwò ẹ fún èrè lówó kó lọ lójú ẹ fẹ́mi náà fún ta ni lówó bó ṣe wà yìí sínú ẹ ni. ilé màmá ṣe sínú àfẹ́mi ṣọ́ọ̀bù àǹtí mi máa tẹ̀yà àwọn olódìmọ́lẹ̀ mi ráyè òṣì. mo má wàá kó mi síta bí ọmọjọ́ mẹ́jọ ń bí báyìí gbogbo ariwo wèrè tó ń pa yẹn gbogbo ká máa jọ sàmọ́lẹ̀ ká máa ṣe bí kinní yẹn má gbé débi yìí o. ẹ fún lówó kọlọrọ oúnjẹ fẹmi náà mo kàn jókòó síbi bàá látàárọ̀ ẹ kàn ń ṣe interview fún mi ẹ fún ọmọ wèrè yìí lówó kọlọrọ oúnjẹ fẹmi náà ebi ń pa mí náà. àwẹ̀lé mi ò fẹ́ wàhálà o sórí ibi tí mo wà yìí kò sẹ́ni tó mọ̀ mí o. àǹtí mi ẹ fọ̀rọ̀ ńlẹ̀ ṣe mo wá ṣe ni àsìpè mo fẹ́ dà yín sórí íńtánẹ́ẹ̀tì mo ná ọmọ Bukky success sórí eyín ọmọ Òṣòdì ni ọmọ mi ó dúró gan ó máa pákẹ́jì ẹni ti fẹ́mi èmi máa káṣọ ránṣẹ́ sí l'Amẹ́ríkà ó dẹ̀ máa ṣe kí ni ó máa fi kọ̀ǹtẹ́nà kówó wá fáwọn Nàìjíríà ni. mo tún ní ọmọ kan London sórí eyín Bíríkì ọmọ mi tó lóyà gan ni ìwé ìwà ẹ̀wọ̀n bí ìyá èrè àwọn máa pè é máa ṣe kí ni àwọn máa káṣọ fún àwọn ṣe kí ni àwọn fi kọ̀ǹtẹ́nà kówó wá fáwọn sórí eyín ẹ̀yà lè step up ó yẹ ká ti náwó náà èmi wá pákẹ́jì yín ni sórí eyín ẹ̀fọ̀rọ̀ lẹ̀ ọmọ mọ̀ yín mo fẹ́ sọ yín sórí íńtánẹ́ẹ̀tì sórí eyín a máa jẹ́ ṣu lọ. ọmọ tó ń sọ àwẹ̀ líṣọ́ obìnrin bí ọkùnrin ni wà é líṣọ́. ṣó fẹ́ kí n dín gbàjú mo ń pẹ́ kan. ókè àǹtí mi sẹ́ńtìmá sẹ́ńtìmá mọ́kànlá òjì ẹ̀bẹ̀ ẹ máa ṣe lọ́wọ́ rí i. ṣé wọ́n máa ṣe owó lè dí òṣì tó ń gbọ̀n wájú mi báyìí sí. àǹtí mi àwọn pákéjì tẹ́mi kó wa tí mo bá yẹn kó ọdún iṣẹ́ télọ̀ lélẹ́yìí o. pákéjì iṣẹ́ télọ̀ ti tiẹ̀ ṣó tí nǹkan sí. àwẹ̀lé dúró sára nǹkan ti ń ṣe ẹ́ ó yá wo bíbà gẹ́gẹ́ bí mo yín sọ fún ẹ wàá mú òwú yẹn sábẹ́ bọ́tìn báyìí lábẹ́ aṣọ wàá yọ síta bí mo ikú ẹ̀ ń sìn kò ṣe kiri. ṣé bébì ṣe ni kò ṣe máa wà ń kò ṣé bí mo yín ṣe fún alátẹ̀kàn rè. àti mi ẹ fi gbogbo yẹn lẹ̀ ẹ ní mò ń gbọ́n díẹ̀ mo dúró ẹ sọ pé kinní gbogbo àwọn nǹkan tí dáàdi máa ń ṣe fẹ́mi lélẹ́yìí tí mo máa fi ń tọ́ bọ̀ lọ fún un mo sọ fún yẹn máa farabalẹ̀ pẹ̀lú mi ẹ máa farabalẹ̀ pẹ̀lú mi. Ah! wà á sì padà lọ ti kàbọ̀ wọn lọ fún ọmọkọ́mọ má ṣe kí n wò. àǹtí mi. bẹ́ẹ̀ ni mo gbàṣọ fẹ́jọ́ kìíní àná tó ṣe bọ́tìn bíi pé kìíní wọ́n lé ẹ wá látàbúlé. àǹtí mi ṣé rí gbogbo iṣẹ́ télọ̀ yìí iṣẹ́ bọ́tìn yìí òun ló le jù òun ló le jù ní gbogbo iṣẹ́ télọ̀ kẹ́sọ́ pé kó ṣe sáṣọ máa ṣe wọ́n ti yọ máa ń frustrate mi ni ẹ fún mi iṣẹ́ mi kì í ṣe náà. wàhálà ipò ó rọ ọlọ́run bí ẹ̀kọ́ ó ń gbà báwo ló ṣe fẹ́ sí. mọ́tò ọmọ tó ń sọ tó ọmọ tó ń sọ tó má lọ tẹ̀lé. ó yà á bí ẹ̀gbẹ́ fún un ó léwu ó léwu. ẹ máa tẹ ń ṣiṣẹ́ so mi fẹ́ kọ́ wèrè kan débì báyìí kọ́ máa lọ́ọ́ máa jẹ́go lórí wọn ni. o tẹ̀lé gún wọn gùn. fẹ́kọ́ máa ṣe àmàyàmá pẹ̀lú yín rárá. ṣé o ti parí bọ́tì yẹn. mo ń ṣe lọ́wọ́ yìí. ok ah o tẹ̀ ti ń try. o tẹ̀ ti ń impress mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ́ mi tẹ mọ̀ pé o lè kó. àti ọlọ́run ọmọ jẹ́jẹ́ ni mí tó yóò bá tọ́ mi ṣé ní gbogbo agídí tí dáàdì máa ń lo ẹ̀hún ló máa jẹ́ kí n ti kabọ̀ wọn lọ́ọ̀fún ṣóye yìí ọmọ jẹ́jẹ́ ni àwọn ọmọ ṣẹ́yìn dẹ̀ gan àwọn kan ṣe nọ́mà so mo lè ṣe wèrè mo lè ṣe kọ̀kọ̀ torí ẹ̀ ni gbogbo ẹ ṣe ń lọ. o ṣe ọkọ mi tó tọwọ́ bọ̀ mí lọ́pọlọ torí pò tọwọ́ bọ̀ mí lọ́pọlọ yẹn gan nínú mi ṣe dùn sí ẹ mo bẹ̀rẹ̀ ra nǹkan bọ̀. ẹ sọ pé ó lọ òun dáa. yà wèrè family issue lélẹ́yìí o kọ́kọ́ fi eléyìí lẹ́nu. ẹ kí lélẹ̀. wo bóyá o láìkí ẹ. àǹtí mi ọlọ́run ẹlẹ́rù òṣè ẹ̀yà gbé bọ́dì ẹ̀ ẹ máa ń ṣe bí olórí burúkú pé ìwéèrè lélẹ́yìí wèrè níyà ẹ̀ ọmọ wèrè tó wà ládùúgbò yìí ló máa ń ṣe bí pé tó wà lẹ́yìn ló máa ń ṣe bí pé òun ń naṣọ ẹ̀ aṣọ ìyára ìyá ẹ̀ tí wọ́n ṣe tán pẹ̀lú ẹ̀ ó ga ó tiẹ̀ lè sọ thank you. ẹ ṣe ẹ ṣe àti mi ẹ kọ́kọ́ ṣe náà inú mi dùn ni ẹ mọ kàn kánífà àdúgbò yẹn ọjọ́ ọ̀nà fẹ́ máa lọ dábẹ̀ ẹ̀rù ẹ jẹ́ kó mọ̀ pa ẹwà ilé wa ń tòsí. wọ́n ṣe máa ṣe àdúrà wọn máa ṣe ni wọ́n ti kánífà rẹ̀ ṣe ni. Where is this stupid tailor? Go just come outside here. kí ni gbogbo rọ́bìṣì yìí? ṣé táì tẹ́mi fún yín kẹ́ bẹ́ẹ̀ mi rán lélẹ́yìí? ẹ ṣé fún mi sùúrù. I know very this close to party. ẹ ní sùúrù mi ìṣe máa bá yín wọṣọ. mi ò mọ̀ pé ẹnìkan mọ sẹ́ǹsì rárá ni o. ká ní mọ̀ mọ́ èmi ò ní gbàṣọ mi wá fún yín. mo lè sáré bá yín àmẹ́. bá mi kí ni are you crazy. aláyé ní sùúrù. Where do you see this thinking idiot is my sister? Okay, ẹyẹ wọn English yẹn lọ́dọ̀ pọ̀ lórí burúkú ni yàrá ya èmi ní stinky ó yà wèrè ṣá. Àti mi ẹ̀ sọ fún mi ò gbádùn o. Ah, mi ò gbádùn o. Ọmọ ilé yóò ní manners Why that's none of my business. Okay. Ah, yes. Me, the man ẹ̀fíìsì ipò pákéjì ipò sùúrùtù ipò wàhálà ipò o. ẹ̀fíìsì ipò pákéjì ipò sùúrùtù ipò wàhálà ipò ọ̀rọ̀ olórí bí ẹ̀kọ́ ó ń gbá báwo ló ṣe fẹ́ sí. mọ́tò o. Ike be ma ma be ṣe fún ọmọ ọlọ́pàá ló gbóògbé ṣáàmù. kí ló ń ṣẹlẹ̀. ó ti abẹ́ abẹ́ mú táwọn níbọ̀ ojú yìí ó dọ̀tí. ẹ ayọ̀ afẹ́ dẹ̀tí ojú kò sí problem kí ló fẹ́. ẹ ẹ fún mi láṣọ bíta méjì. méjì ah, owó tànà kọ. ẹ fi bẹ́lẹ̀ kébè kí ló ṣẹlẹ̀ ẹ fi owó tànà lẹ̀ tó owó tànà mi máa fún yín bọ̀ owó tèmi máa fún yín sínsìnsìn bọ̀ owó tànà ẹ ṣe yìí ìyẹn di létà. tèmi gangan ló fẹ́ sanwó ẹ̀ bóyá mo wẹ̀ wá kí mo kó fẹ́ sanwó gangan. ẹ ok ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín lóò tèmi gbà ẹ jẹ́ kí n fún yín lóò tèmi o ti yẹn méjì náà ni. ó ga ọmọ ọlọ́pẹ́ dis way. bóyá mo wò tèmi wá wò tàná rè. ẹ má máa ṣe bẹ́ẹ̀ owó tèmi gangan mo san yẹn. alówó tèmi wá cambridge lẹ́kọ̀ọ́ ni. ẹ fi bẹ́ẹ̀ lẹ̀. kíbi ni máa rajà sórí igbá kẹ́yìn máa rà kẹ́ gbé lọ kẹ́ gbé omi lọ. kí lè má ṣe báyìí náà. wàá sanwó tèmi kí ló ń bá mi sọ ẹ má ṣe bẹ́ẹ̀ fáwọn tí. pàṣẹ pàṣẹ pàṣẹ kó parẹ́ bíi sókòrò wájú mi. àkókò ẹ kó máa lọ bẹ́ẹ̀ o. iye tó wà lọ́wọ́ máa yé nìyẹn lẹ ti gbà á sí kí láyé máa mú sí. ẹ má máa ṣe bẹ́ẹ̀. parẹ́ bíi so yóò ṣì yóò dàgbà. àwọn èmi ṣe ọ̀sán àwọn ọmọ orí kí o. Kébè sóòrì mi ni. Kí ló ṣẹlẹ̀ ṣáà ìgò rẹ̀ mi ẹ̀ rẹ̀ èèyàn tẹ̀ bá rẹ̀ mi ẹ̀ rẹ̀ èèyàn. Fi ìjókòó ṣọ́ọ̀rì. Wá wá ń bí ọ̀dọ́ ọlọ́run màmá mi kí ló gbogbo ẹ̀ kàn tẹ̀ lọ lẹ́rìí báyìí. yọ kó sì lọ kí ló ń fọ́ fún mi ìwọ tó lówó lọ́wọ́ gbèsè gbèsè lọ máa jẹ́ kiri aláṣẹ. ọlọ́run mo ó ti yá mo máa kọ ẹjọ́ a sì máa gbọ́n àwọn àgbà bẹ́ẹ̀. àánú wa ní kinní. a máa rí yàn kò ní kí yàn máa ṣe bí wù nílẹ̀. ẹ ti rèjọ yìí tèmi kọ́sọ́mà nìyí. Ah. ọmọ kan wà ládùúgbò àtúnwò ọkùnrin ìwọ ni wèrè ọmọ wọn kọ ṣé mi ni mo fẹ́ fẹ́ ní. lẹ́nu wèrè lọ máa fa balẹ̀ kó máa mọ omi tútù dáadáa kí ló ń ṣe ẹ́. aburúkú balẹ̀ ni. ọdún ah, ah, ṣẹlẹ̀ ni pé máa ja ẹ̀tọ́ òun kò kọ ní ní máìdì pé máa gbé ṣẹ̀rẹ̀ jáde lọ́rẹ̀ ó ti yẹ ó ti yẹ ilẹ̀. ẹjọ́ mm. fún ẹni kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ wẹ̀rẹ̀ fún ọ̀dọ́ mẹ́mu. ìkẹ́ òbè owó náà ojú wa lè. àti bá rí yan ọkàn mi bá. lọ́dọ̀ ìyá ẹ balẹ̀. ẹ kò bá rí àwọn ìyá ẹ lò káwọn ìyá ẹ. ó sì lọ. ọkàn ìyá ẹ mo ló balẹ̀ tó bá rà wọ̀. kí fún ọkàn tó bá mú. owó ti dé tọ́tọ́. o tó bẹ̀. o bínú. o tó bẹ̀ wọlé bínú. owó ti dé ìṣègùn. ìṣègùn. ìṣègùn. àjẹ́ ògúngún ni sọ onísọ̀ bòjì. Eh! owó tó kólẹ̀ jẹ́ ká pín ní fifty. aláyé fọ̀rọ̀ ńlẹ̀ ó tọ́ wọ́n ló train mi wọ́n ló plan gbogbo iṣẹ́ bọ̀ fọ̀rọ̀ ńlẹ̀ owó yìí forty five fifty five la kò jọ́ kí ló tó ojú máa ń ojú mọ ìwé máa ń ṣe bí olè. aláyé fọ̀rọ̀ ńlẹ̀ náà. kí ló ń ah. ṣe ẹ tó máa ń ṣe bí gbẹ́nu wèrè lọ́jọ́ kí ló ń ṣe ẹ wọlé bàbá pàṣẹ fún mi ń sìn. aláyé fọ̀rọ̀ ńlẹ̀ máa ń ranjú mẹ́mi náà ọ̀gbọ́n kí ló máa ń ṣe ẹ náà tó bá sọ̀rọ̀ bí adátọ̀ èmi ránjú mọ́ ẹ̀ ṣé ó wọ́ wèrè ni má lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀bẹ yẹn ṣáàlù fún àwọn táwọn ṣẹ́ lówó ni. a máa ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ má jojú mẹ́ràn. àbúrò burúkú lè máa pánà ṣùgbọ́n ọmọ ẹni. a máa ṣe fún àjọ tá a gan ṣe bí afọ́jú gan àgọ́ adíjúmọ́ nípa ni o ló tọ́ ni o. bẹ́ẹ̀ni sàn kí ló ṣe ẹ ta ló tẹ lójú. àgbáyà ẹ lójú o. kí ló ṣe ẹ ṣé bá ní kò sọ ló máa sọ. jọ ṣé wọn ló fọ̀rọ̀ sí wa lẹ́nu ká tó máa sọ pé a gbọ́dọ̀ fún ẹ lára owó ni. ṣé ó wọ wèrè ni báyìí lọ gún ẹ o kò fi gbogbo wèrè ẹ lẹ wá ọ̀gbẹ́ni fifty fifty la wà. forty five fifty five. láyé pọ́sibù ó fẹ́ káwọn ọmọ ẹ̀ máa yẹ̀yẹ́ ṣe ń túlẹ̀ ó máa bójú ẹ̀jẹ̀ ń sìn kó ṣe nọ́mbà kí ló ṣe tó ṣe ìwé. eléyà bójú èmi yẹn máa pààyà ìwọ ìwọ kẹfẹ́ fẹsẹ̀ mi ni. pẹ̀lú eré iná ṣe iṣẹ́ ìwà kúta yìí. Ah, wàá dín eh, dúdú sí. wọ́n á gún ẹ gbogbo ẹsẹ̀ Ah. ẹ ká máa lọ sọ́dọ̀ yọ nípa ẹ̀ka lọ ṣayé wa. wá ṣe ọmọ mi fi hàn. ẹni ṣe ọlọ́dọ̀ kẹ́lẹ̀. wá ṣe wàṣọwàṣọ yẹ. ìwà yìí wá ṣe ọmọ mi fílẹ̀. yálà ọ̀ṣọ́ṣì ta ló lè lọ. wọn ò lè bẹ́ẹ̀ lọ ọ̀nà olóògùn ni ẹ wọ́n bá kí n bá òjò. wọ́n fojú jà. ẹ̀yin tèmi mo trọ́ọ̀sì. akọ́bà ìfẹ́lẹ́ yìí máa fi mí ìfẹ́ àwọn tó bá ń gbọ́n sí i lọ́rọ̀ kó fẹ́ lóògùn ọ̀nà tó ṣòyí. ó lè já sọ́hùn kí wọn náà mú ṣé wọ̀ ẹ̀ ṣe lẹ́yìn ilé ò ti jẹ́ ká mélé tán àtúnkù mi. olóṣì rẹ̀ ń wo owó owó owó gidi o. o lè pa wá lóyún ẹ̀. kúrì lásán ló fún ẹ o tó bá sàkẹ́ nǹkan ẹ kí ló fẹ́ bọ́ lọ́fà ṣó fẹ́ lọ bẹ́ sómi ni. two times kúrì gbogbo calm down sórí ọ̀gá tèmi ò lè sà mo jẹ̀bi sí ayé ẹ̀ kó lè gba ẹ̀jẹ̀ balẹ̀ kó kọ́kọ́ tutù nù ọ̀gá wa yẹn ìkọ́ni kéré ló jẹ́ tèmi àti ẹ̀rẹ́ mọ̀ sori bóyá wà yẹn tabakọ ọ̀rí bóyá imam kan àbí àwọn ìjáb sista kan tó kọ̀ lọ bẹ̀ lásán. ẹni wọ kí lè wí ìjáb sista àwa déédéé àwa déédéé àwa là ń kọ́ mọ́lédè àwàdé. kẹ̀kẹ́ you just shut your mouth. kí ló ṣe yín náà. ẹ sọ ìta gbọ́. ẹ dúró ṣé ẹrù péré làwa ṣe ń bíbà yìí kí ni ìtumọ̀ ogun àdáadáa iná. ẹgbẹ́ sọ ìta àlẹ́ ah, ah, wá ṣe é ìjà sísà tẹ sọ yẹn ṣàkóso ẹ̀wọ̀n mélòó lẹ need mélòó ṣé ìlọkọ wa wà ní. ṣé bíi mẹ́rin lẹ fẹ́ ni àbí mẹ́fà. ọdún náà relax relax ṣé nǹkan tó ń tọ́ láti sọ fún wa nísìnyí ni pé o lè bá a gẹ̀ẹ́tì ìjà sísá. mélòó mélòó lẹ fẹ́ wí nínú ìjà mélòó mélòó oh, oh, mélòó mélòó lẹ fẹ́ kí lọ pa. ó yàtọ̀ sí wẹ́rẹ́ sọ́wọ́ ni wọ́n bí wọ́n bí ìjà sísá yìí ní gbígbé símọ́ wọn ọjà. ee farabalẹ̀ máa rí bọ́ mi lẹ́nu ah! kí ni mo wọlé náà. mo kọjá bẹ̀rẹ̀ tó wà lọ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ìgbà ẹ wá ẹ dúró ẹ e dúró ṣé ìjà sísá líle. ẹ̀gbọ́n ẹ tó máa ṣe ẹ ní o. Ah, ẹni tẹ lọ mú wáyé ẹ jọ ṣó mọ sàlámà lẹkùn dèpòdépò tó máa mọ wà lẹkùn sàlámà. ààyè ah, ló kéré jù kò sí ètí ọmọ ó kéwù gan. i go lose my job. you no fit. i go lose my job. you no fit. mo ti mo ti kàdánù iṣẹ́. Eh! ọlọ́run ò ní jẹ́ o lose iṣẹ́. ẹ fà wá lówó. àdìgún ti ṣiṣẹ́ ọmọ ti sanwó fáwọn ó tọ̀ ó ti tán. oríṣiríṣi aṣọ awelicious oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. méjì méjì màá lọ́lọ́run dá yẹn ẹjọ́ èèyàn kan tó súnmọ́ mi pẹ́ kí bí iṣan ọ̀run Tani. ni. ara mi rírí o léèyàn báyìí lára ló ń wùwàkiwà tó ń wù káàkiri yẹn ṣebí yẹn olùjókòó tó múra dáadáa yìí àpẹẹrẹ ọlọ́run là ń rí lára yìí <clears throat> o dẹ̀ lè wà òkọ́ ṣe kó dẹ́kun wà bàjẹ́ tó ń wù ah ọlọ́run máa yọ ẹ o ọlọ́run máa yọ ẹ o. ẹ wo alága ẹ máa ah, eh, eh, eh, ẹ mo ti wọ ọlá ti yín láláì wí nǹkan mo wọ ọlá yín mo yáfi ẹ mo dáríjì àmọ́ ẹ máa bá a sọ̀rọ̀ kó máa wùwà pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe níwà pẹ̀lẹ́ kó náà máa bẹ̀rẹ̀ sí wò ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bí àgùntàn àgùntàn ò ní jiyàn ewúrẹ́ ewúrẹ́ òní ti àgùntàn ọgbọ̀ngbọ̀n la fi tọmọdé gbàwé ọgbọ̀n. àwẹ̀ níṣà wèrè la fi wo wèrè àṣìbá òwe ìwà pẹ̀lẹ́ sọ pẹ̀lẹ́ ò lè jò fi gbogbo òwe. ẹni bá máa mọ́ bò àná gẹ̀dẹ̀ sí. alájà ọ̀gbẹ́ni kí ló ṣe àwẹlẹ kí ló ṣàwẹ ewu ni wẹlẹ àwọn ọmọ bọlọ rí ẹ ẹ wẹlẹ àwọn ẹ ti wá sọ bíbí kí ló ṣe kí ló ṣe ló wà níbi kí ló ṣe tó wà níbi. alájà alájà. kí ló ṣe lẹ̀ sọ fẹ́ gbẹ̀jà wọn ni.

kò fún mi balance ọ̀yọ́ kí n fún ẹ kó lọ bá ẹni mi o kò fún mi balance mi náà kí ló ń ṣẹlẹ̀ kí ni wèrè gan. ẹ má bínú mi ò mọ̀ pé bó ṣe rí nìyẹn ẹ ṣe sùúrù. ẹ má bínú ṣe ṣe ṣe ṣe ìlú bá sọ. o english lè lè fa àwọn eléyìí wọn ní kò fún mi lómi o yà. bílẹ̀ bílẹ̀ bílẹ̀ wọn ní kò fún mi lómi. fún mi lómi fún mi lómi. àkókò kí ló ń bá sọ ojú wọn mu àti ló ṣe náà má bá wọn àti ló ṣe wọn mu ni. wàhálà ń fẹ̀mí lẹ̀ mọ́ ń jà lọ́wọ́ náà ṣáàrì gbogbo jẹ́ kí sẹ́sù kan tó wà lẹ̀. ẹ wo ẹ jẹ́ kó sanwó bàbá àjẹkù ti wá fún wa kí ló ń ṣe yín náà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe bọ́kùnrin ni tẹ́ ń bóbìnrin ṣe é kí. ọkùnrin ni tani irọ́ obìnrin ni mí. alájà àníkẹ́ yéé ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú gbòògbé. wọ́n fi mílẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. irọ́ kí ló ṣẹlẹ̀ owó àmúlẹ̀ owó tó ṣe ẹ̀gbọ́n ẹ̀ alájà tí ó wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ sí yẹn kọ́ra alájà àdínkà. I've um, forgotten her name, I think. Um, Willy Cat or something. Oh! <laughs> Auntie mi, I'm um, actually want to travel wọn lọ fún Imra. Wow, really? Ah, that's great. That's great. Ah, bóyá tán bá ti dé láti múra lè jẹ́ káwa náà mọ̀ so a lè lọ kí wọn torí ilẹ̀ mímọ́ náà yẹn so káwa náà lọ gba mímọ́ díẹ̀ látọ̀dọ̀ wọn. <laughs> Eh, eh, actually máa jẹ́ kí ẹ̀mọ̀ tó bá ti dé but I'm gonna need kẹ́yìn lọ àwọn ọlọ́mọ akínní. No, no, no, no, it's not a problem. Ah, ah, ilẹ̀ mímọ́ ni ká lọ gba blessing ni. <laughs> Ọmọ tó ń sọ àwẹ̀ ní obìnrin bí ọkùnrin ni ó àìyé ní fẹ́ gbé iṣẹ́ fún ẹ fẹ́ jẹ́ kó bá mi ṣiṣẹ́ kan ni mo lè fẹ́ jẹ́ kó bá mi ṣiṣẹ́ yẹn kó ṣe láṣepé kó ṣe ní iṣẹ́ gidi eré mi tó ń wo yìí um, mùsùlùmí pánáyàn ni mí okay and then um, ọlọ́run ọba ṣe yóò mo ti o gbọ́dọ̀ dúró bó ṣe wà yìí ìgbà kan àwo òkè wọn sí nàìjíríà gbogbo family mi dẹ wọn wà ní UK so ẹ̀gbọ́n mi kan ti wá lóun ń nílé mi wàá fẹ́ jẹ́ kó dé kó wá délé mi kó má wàá bá èèyàn àbí kó má bá yàwó ń bẹ̀ mo fẹ́ lo ọgbọ́n tí mo fẹ́ lò yìí pé bó ṣe múra wá sọ́fíìsì mi lọ́jọ́ sí yẹn kò múra gẹ́gẹ́ bí jab sister. ok iṣẹ́ pákéjì nìyẹn iṣẹ́ pákéjì nìyẹn kò sí wèrè. mo ṣe máa múra wá nìyẹn pé máa wà ń mi nìyẹn wá wá ṣọmọ jẹ́jẹ́ o gbogbo àwọn ohun tó kẹ́ burúkú burúkú ẹ nílò lọ́dọ̀ wa tẹ́ bá dé o ẹ jẹ́ kó ohun yín ohun rẹ̀ lẹ̀ kán rí yín gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí gidi gbogbo àwọn ọ̀wà tó ń rí gbogbo à ń fi sìgá à ń mú gbá à ń máwo yẹn wà yọ gbogbo yẹn kúrò so wọ́n lè rí ẹ gẹ́gẹ́ bí ọmọ gidi wọn ò dẹ̀ ní lè láàmú. kò sí wèrè ọ̀gá lèmi èmi máa ń paṣọ dání ọ̀gá ni mi máa ṣe mo lè wà yìí kò síbi tá lè ka mi sí mo lè blend bọ̀ ó gbọ́dọ̀ owó ló máa bá dé torí àbẹ́tẹ̀ mi tí mo wà ẹ̀ junction yà kọ́ ọmọ sọnù ẹ̀ máa ń rówó gan àsìpẹ́ máa ń rówó bí olè ni ojúmọ́ gan mẹ́wàá máa ń rówó gan mo lè rí one thousand six hundred níjọ́ mi tí máa ṣe fàájì fáwọn tèmi tá a máa wà happy everybody máa ń rówó gan máa ń rówó bí olè ni àsìpẹ́ olórí bíkú ọmọṣẹ́yìn tó mú mi wá ń jọ ẹ̀ two thousand mo charge ẹ̀ kò fún mi lówó mi pé bàbá ìyá ẹ̀ mo ì máa gbówó mi lọ́wọ́ ẹ̀ máa gbowó máa ń rówó gan one thousand six ni máa rí lójúmọ́. ó pọ̀ bẹ́ẹ̀ tí yẹn ń pa one thousand six hundred lójúmọ́ kò ń ṣe owó téèyàn kàn déédéé kọjú lò. máa ń rówó. oyè mi èmi á èmi á tún tiraka pé kí n máa yín fi kún èmi á lè máa fún yín bíi twenty to twenty five thousand lọ́jọ́ kan. ẹ. twenty five k. ẹ ẹ àwọn èrè ó yà á ókè kò sí wàhálà iṣẹ́ ti ṣe iṣẹ́ ti yá ń sìn yẹn kí sáré lọ change. náà kò tí ì kí ìyá tó bá ti máa tó bá ti tó time tó ti fẹ́ dé máa jẹ́ kó mọ̀. kò sí wèrè ṣé èmi ò á ní fóònù o èmi ò kò sí fóònù kankan tó ṣe kí. wàá jẹ́ kí n mọ ibi tí mo ti lè pàdé. àbẹ́tẹ̀ mi yẹn náà ni so kò sí wèrè kò sí wèrè ó lẹ́nu àlàyé ìwọ̀ ò lẹ́nu dákú àwọn ọmọ yẹn olórí búkú ni wọn ọ̀dọ́ tó bá mú ìyá wọn. obìnrin bí ọkùnrin ni wàá ẹ̀ ẹ́ sálárò lójijì ló wọlé àwẹ̀ licious ó yà wèrè gan ẹ dẹ́kun ẹ má tọ́ o àwẹ̀ licious. kí ló rice ni sir. rice food ìyẹn náà dá ọ̀pẹ̀lẹ̀ ìṣèlú wá wá wá wá wá wá wá wá mm. ṣùgbọ́n tí wọ́n fẹ́ jẹ rice you see I, I like this they call it starch combination of dodo máa ń Dodo, dúdú kò wá bẹ́ẹ̀ àwọn especially àwọn ètò rọ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ gẹ́gẹ́ bá mi bí sí ah, wá wá wá wá wá mi báyìí wá mi báyìí má bínú má bínú um, ṣorí tí o máa mú starch combination i mean dodo is a starch rice is a starch ìyàn dìde bíi ẹ̀fọ́ rírò tí bẹ́ẹ̀ ni ìrẹsì tó jiná wọra tó ní ẹ̀yẹ wá green láti digest on time. Okay, sir. Ọba mi gbé sí ọkẹ sá ẹsẹ sá beautiful. Wá wá wá wá wá wá wá wá wá wá wá wá you see mo like ntí mo jẹ lánàá yẹn àwọn appetizer mi yẹn ṣó wà ní mo mean ọsàn. Ok ọsàn wà. Ọsàn wà ọsàn wà bí ẹ bá mi kọ́kọ́ fún ọsàn yẹn náà kí n tẹ̀ kọ́ fi yẹn ṣe appetizer. Wá wá wá wá wá wá wá now tí bá lè rí bóyá salad ìwọ ni wẹ́rẹ́ aláfọ̀rọ̀ rẹ̀ kí ló dé. ó lè sọ mí níyàwó mẹ́sẹ̀jà ẹ̀fọ́ dọ́dọ̀ kí ló dé fún pa mí ni. jọ fọ̀rọ̀ lẹ̀ mi ò ráyè gbogbo wẹ̀rẹ̀ lẹ́yìn ìwọ ni wẹ̀rẹ̀ dán wẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan jọ ṣí mi lẹ̀. wèrè tó ń gbórí ẹgbẹ́ sanwó ọdún mẹ́ta síbẹ̀ níta ni wèrè tálásí wíta ni dìgbòlù kí wèrè dọ́ín dọ́ín. This is 250,000. 500,000 agreement to me at you for two weeks. But this is just a week and I'm frustrated already. So I want you out. Aláyé fi ẹ́ lẹ̀ ẹ má bínú. Ha ǹdaràn lọ́dún kan pa lọ́wọ́ kan pa. Ìwọ, àwọn òpé kí tiẹ̀ má bàjẹ́ ni. Ẹjọ́ ẹ má bínú, ẹjọ́ ẹjọ́ ẹ má bínú ṣé mi ò ní agreement pẹ̀lú ẹ ni ìwọ láyàláyà òun sọ fẹ́ òun mú ẹ̀gbọ́n mi ó sọ di gbàkólẹ̀. ẹ má bínú ẹ jọ̀ọ́ as pe aláyé frustrate mi ni wọ́n sọ mí di yahoo messenger wọ́n fẹ́ máa rán mi kiri tó yẹ mo gbá wọn lóhùn ẹ jọ̀ọ́ ẹ má bínú. ó fún wọn lóhùn gbogbo yín gbogbo yín ń ṣe ẹlẹ́yàgbọ́n gbogbo yín ń ṣe gbogbo yín ń ṣe. Ah, ah. kò jẹ́ kó ti yí padà ni. wọ́n frustrate mi ni wọ́n frustrate wọ́n tọ́ bọ̀ mí lọ fún un mo ti change. síbo. o ṣe yamayama ẹ mọ ẹni pé mo ti ń bu orí mi mo dẹ̀ ti ń wọṣọ tó nọ́ọ̀mà wọ́n frustrate mi ni ẹ má bínú ẹ jọ̀ọ́. pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ fún ẹ mo dẹ̀ sọ fún ẹ pé mùsùlùmí làwọn ẹ̀gbọ́n mi àdé ok kí ni kí ni ẹlẹ́yà tó ṣe gan tó fi lọ sọ fún wọn pé gáràjì ni mo ti wá mú ẹ. ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ àti pé aláyé frustrate mi ni. Ah, subhanallah. ẹ kò sí wàá ní padà síbẹ̀ no i'm done with you that, that's the truth. ẹ jọ má lọ bẹ̀ wọ́n má lọ bẹ̀ wọ́n má lọ bá láyé. lálàyé. no mi ní pé wọn lálàyé mọ dáàdì ni màá pè wọn dáàdì ni màá pè wọn lọ. èyí tó bá dọ́dọ̀ wá déwájú wọn kò fẹ́ bẹ̀ wọn náà wàá tún pè wọn lálàyé. no ní pé wọn lálàyé mọ dáàdì ni màá pè wọn. tó bá déwájú wọn náà kò tún ní kánjẹ́bù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ ẹni pé mo ti ń borí mo ti change má lọ bẹ̀ wọ́n ẹjọ́ ẹjọ́ ìwà olè bóni wá sílẹ̀ ìwà olè bóni wá sílẹ̀ alọ́ba wa díẹ̀ díẹ̀ ni o. irú ìwà wo ló hu yẹn ṣé ni mo rò bí àwọn ọmọ onídọ̀tí ọmọ gọ́tà yẹn àwọn eré agẹ̀ làbúrò mi gbé sílé ni you don't have to do that. àwòsùn bí láì àwùsùbìlà yẹn náà ni kò yà jẹ o kò fọlọ́n bẹ irú ah, wà yẹn ò dáa. tó yẹ ní ìsìnwọ́ tó ti ń kírun tínú wa ń dùn pàṣẹ alukurani yẹn náà ni kó máa tọ̀ á dẹ̀ máa gbèrò abẹ ṣẹ́nsìn ọlọ́run may almighty allah lead and guide you right thank you jọlọ́ba ń bomi wá kí n mú. thank you lè ní mo ti rán nǹkan tí mo fẹ́ ṣe mo ti ní kí sọjí kó yanjú ẹ̀. ẹ mo láìkẹ́ gan. obìnrin ti náà mọ́ padà ni. ẹ kí wọ́n fìmẹ̀ ni ẹ̀rí ẹ wọ́n káyà síta bá a ṣe ń ṣe ń gbogbo gbà ẹ nìyẹn o. oríire o wá ló wà ń ẹ ń sọ pẹ̀lẹ́rìn tó táyà títa. ní fíìmù yìí gan-an Awele. iṣẹ́ mu sìgá ẹ̀fọ́ pé gbogbo nǹkan tó máa ṣe tẹ̀lé. bó ni gbogbo ẹni. àwẹ̀lé àbáwẹ̀lé kọ́ wà lọ́dọ̀ ìkébé ìkébé nísàlẹ̀ lábẹ́tẹ̀ kí ló wá yẹ ọ̀gá eléyìí búlẹ̀ ń tẹ̀ ń wo yìí àwọ̀ ẹ̀lẹ́ kò ń ṣèyàn kí ló ṣe fọ́gà mi. gbogbo ẹni sọyìn ìwọ náà máa ń lọ ibi tán ti ń mu tán ti ń mu oríṣiríṣi àbí kí ni ìwọ wá débẹ̀. rárá o rárá o ibi tàjọ máa ń wà yẹn ó kàn máa ń èmi kàn máa ń lọ síbẹ̀ máa lọ mu jẹ̀dí yìí jẹ̀dí olómi rẹ̀ máa mu jẹ̀dí ń tẹ̀ wo eléyìí bú èèyàn ni o ó fakójú ó fakójú fẹ́ lálọ. àjọ máa mú ni. jẹ̀dí olómi. àjọ máa mú ni wà títà ni. irú ló ń pamọ́ mi o lẹ́nu iṣẹ́ kọ́ ló ti ń lọ ṣe yẹn. ọ̀gá lẹ́yìn iṣẹ́ ni lẹ́yìn tá a bá parí iṣẹ́ máa lọ máa lọ ra agbo agbo agbo jẹ agbo lóde dẹ ni. táìmù iṣẹ́ gangan ni. tó o bá wo irú àti tání yẹn wò mò ń dẹ́ni bó ṣe wà yẹn o sori tó bá ṣe mistake kékeré kan tí ò tó nǹkan kó jẹ kó bí mi nú ibẹ̀ ló máa gbà lọ. ẹ má ti bínú. ṣọ́ ara ẹ mm. kó wá tẹ́tí àwẹ̀lé tó ń sọ yẹn ayé ọjọ́ òní igbó nǹkan nǹkan yẹn ayé ọjọ́ òní eléyìí ti yí padà Múlíkàt ló jókòó yìí. Múlíkàt. ṣé tí mo rán ẹ kọ. mo ti jẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú àná. ìwọ ni ẹ ń jó. Okay, I think I, I got it right, so you can go. Kimalo. Kimalo. Yeah. yeah. I'm not I'll sort everything. Are you okay now? Yeah, I love Okay. Ẹ máa ṣe sùúrù. Ẹ ń ṣe pé ká ní gbogbo yìí ta fi ń bọ yín ta fi ń tan kò sí ètò gbàrà yín ẹ dé kíní àyà yín jáde. àlàyé mi mo fọ́ o ìwọ yàtọ̀ sí wọn o wí bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ ẹ́ ń gbòòrò five hundred thousand màá ṣe balabolo àlàyé ó yàtọ̀ sáwọn ọmọọṣẹ́ olórí burúkú yẹn tá two thousand tó fún mi one five. mi ready láti san nǹkan mi ò nílé ṣe and that's why i'm giving you the five hundred thousand now there is another business i have for you so ma na wa fẹ́ lò oṣù mẹ́ta and that's give and take is gonna cost like three million. three wetin three million. Mm -hmm. eh? èmi three million sóbò àti kébè wọn kú wọn rògò máa pa wọn máa rà wọn pàjẹ. okay uh, that is coming with a condition àwọn conditions tó dẹ̀ wà bẹ́ẹ̀ ni pé o máa ní láti mọ̀ kí o. o máa ní láti ní ẹ̀sìn torí ẹni tó bá lẹ́sìn o gbọ́dọ̀ mọ̀ kí o o dẹ̀ gbọ́dọ̀ mọ̀ bó ṣe ń kírun gbogbo ìwà rẹ pátápátá o máa ní láti change totally that means pé o máa wá ṣẹkúnṣẹ owó ẹni wàá ní láti lọ kọ́ gbogbo àwọn nǹkan yìí tó máa fi mọ̀ tó bá ti wá ṣe yẹn then I don't think we have a problem but tí o bá ti sí yẹn ah, àti gbogbo yẹn náà máa lè dí ọ. kò sí wàhálà máa ṣe máa kéwu ṣe bá lífù ni ọlọ́ọ̀ máa kéwu ẹ fọ̀rọ̀ ńlẹ̀ máa kéwu gan máa kéwu gan o mo ti ń kéwu gan bí mi wà yìí. o ṣe jẹ́ nìyẹn tó bá dé lè ṣe o lè má lè. má ṣe má ṣe ọlọ́run. movement. àjọyọ̀ ni o. kòbókò ṣẹfẹ́ kòbókò. ojú máa ń kéde níbi. you no no no you no no no. kòbókò pa. ẹ ní ìṣẹ̀lẹ̀ àyàn. kòbókò kòbókò náà. wọlé yóò ti ẹ̀ sọ́dọ̀ kí àwọn pẹpẹ sí tó sèse yìí kule yẹn. ó máa ní ya wèrè fàájì. àwọn farabalẹ̀ bá fi sáfẹ́ fún bọ́ọ̀lù yóò ti yẹ. pẹ̀lú bísímìlá yìí tọ̀ ẹ máa kà báyìí ẹ kà á tẹ̀lé mi báwọn tí n bá ti ń kà mí bá òun náà ló wà lọ́dọ̀ yín bá tí n bá ti ń kà mí bá ìyẹn náà máa kà á tẹ̀lé mi bá ẹ máa rí ọwọ́ mi bá ti fi lè bá ọyà bísímìlá bísímìlá ìràmọ́ni ìrọ̀bíìmù. bísímìlá ìràmọ́ni ìrọ̀bíìmù. iná àtà iná. iná àtà iná. kàlíkà ọ̀sára. kàlíkà ọ̀sára. fasali ní rọ̀bíkà. fasali ní rọ̀bíkà. ibi tó dé ni erigini eri eri sẹ́dá àwọn olókè tọ́ pàṣálì hmm, ní rọ̀bíkà. pàṣálì ní rọ̀bíkà. wanihari. wanihari. ina shani haka. ina shani haka. huwa le aptar. huwa le aptar. tọ́ ẹ ẹ ẹ ti ń ṣe dáadáa báwọn ọlọ́run túbọ̀ máa jẹ́ kí ó dáa sí i àwọn bàbá náà sọ fún mi pé ẹ ti ń ṣe déédéé ó sì ti mọ ọmọ bá wọn tó bá ti dán mọ́ yín lẹ́nu ẹ e tún lè máa fi kírun bákan náà ọlọ́run túbọ̀ máa gbàdúrà wa ẹ e tún já tẹnumọ́ lẹ́ẹ̀kan sí báwọn ọ̀yà máa gbọ́ yín mo fẹ́ kẹ́ ẹ dákà fúnra yín mo fẹ́ fọwọ́ kàn mọ́ fún yín bá ọ̀yà. bisimilahi rahman rahim iná ata iná. iná ata iná ẹ̀rí ẹ̀rí. iná ata iná. ẹwù ẹwù ẹwù ẹwù náà yẹn ẹ ti rí báwọn ahẹ́n kò tọ̀. iná ata iná. èdè tí mò ń sọ nìyí ètò ẹ̀hẹ́n tọ́ ọ̀yà oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. Awelicious oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá. ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bí àgùntàn àgùntàn ò ní jiyàn ewúrẹ́ ewúrẹ́ ò ní jiyàn àgùntàn ọgbọ́n gbọ́n la fi tọmọdé gbàwẹ̀ ọgbọ́n àwẹ̀ licious wèrè la fi ń wo wèrè àṣìpá òwe ìwà pẹ̀lẹ́ sọ pẹ̀lẹ́ o. kò mà sẹ́ni tọ́lọ́hún kò lè yí padà eh. ó lè jóhun lágẹ̀dì rẹ̀ ràmú bíríbírí bíríbírí bíríbírí láyé yín. alájà àwẹ̀lé tèmi nìkan. ọlọ́run ọba o àtọ́rí mi tún lè dáa báyìí orí mi tún lè tọrin tó yìí. Ah! wọ́n lẹ́ni tí òkú ló ní gbòkè ọ̀hún. Ah, bàbá kọ̀ bá àbá kú rere ní màá ẹni. Ah! ọlọ́run ọba ọmọ sí o ọlọ́run ọmọ dúpẹ́ lọ́wọ́ rẹ o ah! àsórí mi ò ní burú àsórí mi ò sọ̀rí àsórí mi fẹ́ níbẹ̀ yìí ni gbogbo bọ́rọ̀ rẹ ti ń rí táwọn ò pé ẹ ló ti rí bóun lọ ti yà mo sì pé ọ̀pẹ̀dẹ̀ ní ọdún náà lọ́hùn ńgbà tọrọ àsọ o ní ọsọmọ àdùnnú Ọlọ́run mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ o. ó mọ kúnlẹ̀ alájà alájà mọ kúnlẹ̀. ìjọ kúnlẹ̀ tó kì í ní alẹ́mú nǹkan tó fojú yín rí i. Ah. police station lẹ́ni police station lẹ́jọ́ kúnlẹ̀. ẹjọ́ kì í yín o. Ah. dadi hmm? ẹ̀yin ni màá bẹ̀ hmm. ẹ dákun ẹ jọ nítorí àná bí ẹ má bínú gbogbo ìwà tí mo ti wù ìgbà ìmọ̀ ni ṣùgbọ́n báyìí mo fi àná bí mo mọ̀ bẹ́ẹ̀ ẹ dáríjì mi. wo o mi ọ̀sẹ̀ mi njoko ǹdẹ jòkó ǹdẹ jòkó jòkó báyìí alájà eléyìí ni fún gbogbo abiyamọ pátápátá tó bímọ tẹ́ bá rò pé ọmọ kan torí pé tí ń ṣe kinní kan níbẹ̀rẹ̀ torí náà wọ́n yìn nù á já ọ̀nù á ti ẹ ká sí o ò rí aṣọ náà ló tún wáá yà tí ó tún wáá dà láàjà tí ó di gbogbo ẹ̀ báyìí nìyí. inú tèmi ti ẹ̀dùn gbà tí mo rà mi tí mi ò rí blush ọlọ́run ti bá mi yàwọn àti blush mo mọ̀ pé wọ́n ti change ẹ wo àwọ̀ ẹ wo skin mi yàn tí mi ẹ̀yin lẹ wá fáìn tó báyìí ah dànsákì fún bọ́dà yẹn ah. blush àwùsùbìláì. ó ní àwùsùbìláì kò rí báyìí o ṣeun mo dúpẹ́ ọlọ́run ọba ọsẹ orí mi ò kúrò ẹ̀ẹ́dọ̀ ọkọ rẹ náà yóò sì wá ká a mọ̀. mo gbọ́ báyìí. ẹ ó dà. olówó ló dàbí kẹgbọn mi fáwọn àjọ ọmọ wọn ni. ó ní tí bá ti wá rí yín lẹ́nìí èmi àtòun náà àwa jíjọ wà àwa jókòó aṣọ bá ṣe máa ṣe nìka ẹ. àwẹ̀ jesus ládùúgbò oríṣiríṣi ẹ̀dá wọn gbà ẹ fẹ́ ṣe ìyàwó. lọ́lọ́run dá ah! oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ òwò oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bí àgùntàn àgùntàn ò jiyàn ewúrẹ́ ewúrẹ́ ò jiyàn àgùntàn o àsìkò ní gbogbo nǹkan o. okay um, Hajiya mo fẹ́ dúpẹ́ lẹ́yìn ọwọ́ ẹ̀ fún gbogbo akitiyan which is a very good one and uh, here. Sutabari is um, ẹ̀gbọ́n mi ń lọ lọ́la ní tó ń túmọ̀ sí pé gbogbo nǹkan tí ó wà láàrin mi àti as contract ó máa dópin lọ́la nìyẹn and um, I'm glad thank you for for your time that's the sum of ten million for you to start a new life and then take a new leave and enjoy yourself thank you that's it. Yes.

was a long process reforming you. Yes, sir. Wa alaikum salam, sir. Bó lọ́n sà? Omi àti dáadé nǹkan. Ah, wọ́n lásìkò tútù lẹ́wà tí ò nira. Tọ̀ kò sí wàhálà. Ẹ wo, mo tiẹ̀ fẹ́ nǹkan kan tó yín létí yeah ṣe rántí ọmọ tí mo sọ pé driver mi tó ṣàṣemáṣe pé ó lọ mú ẹ̀gbọ́n ẹ̀ wá tí mo ní hijab sister ni tí mò ń ṣàlàyé fún yín pé ó jọ ṣèkínà tí yóò bá ṣe pé mi ni mo da ìpè sí ṣèkínà lórí màá ní ṣèkínà ló padà wá. ẹ mọ̀ sí òun bí mo ṣe ń bọ̀ ń lélẹ̀ ni lọ́nà that same lady náà ni mo máa pàdé níbi tó ti ń fọ́gò I'm telling you obìnrin bìnrin àwọn ọkùnrin ló ń bá fa wàhálà o tó lóun máa gún wọn ìyẹn ló mímí ah, mo ya páàkì pé ah, ṣojú mi mo bá bọ́lẹ̀ pé kí n sálámù sálámù àlékún ojú tó kọ sẹ́mi gan ó kọ́kọ́ sọ fún mi pé kí n tèmi ah, alájà ẹ rántí mi mọ́ ni tẹ́ ẹ bá ẹni báyìí báyìí wá sí ọ́fíìsì mi ó ní ah plan work nìyẹn plan work ni ọmọọṣẹ́ yẹn plan pẹ̀lú mi pé mo like hijab sister lòun ṣe rọra disguise wa bẹ́yẹn. sá. kí ni agbèrò kí ni rẹ́ǹtì renting kí ni rẹ́ǹtì tèmi kí ni yẹn máa ṣe. change ẹ kí ni changing tẹ́mi fẹ́ change ẹ̀ fún kí ni mo fẹ́ change ẹ̀ fún. Ah. ẹ wò kò lè work kò lè work sí alágbèrò lèèyàn ọ̀dà náà mo ti gbọ́ máa wá lọ máa wá lọ ẹ bá ti ní ká dàbí ọgbọ́n bẹ́ẹ̀ máa wà lọ. yeah òótọ́ ni èmi àti ẹ̀gbọ́n mi la dàbí ọgbọ́n láàrin wa. ohun tá a bá ṣe sílẹ̀ la máa dé bá ẹ ẹ ẹ mami ju gbogbo ẹ náà lọ ẹ̀yin náà ni mo máa bẹ̀ pé kí ẹ má bínú mi ò mọ̀ pé bí ó ṣe rí lélẹ̀ ẹ jọ dèrò lọ ẹ dáríjì mi irú ní ṣẹlẹ̀ mọ́. ẹ ti ṣe nǹkan tó pọ̀ báyìí like ẹ ti dá àwọn àrà kan tó tiẹ̀ tá a tiẹ̀ lè imagine pé lè ṣe rárá. ká ṣàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun lèmi bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sọ tí èèyàn bá fẹ́ kóbìnrin ṣe nǹkan kò ń ṣagídí lèèyàn fi ń mú tó bá jẹ́ bàbá tí ń fagídí mẹ́mi náà lọ́jọ́ náà lọ́hùn ó lè má rí bá ṣe fẹ́ kó rí ṣùgbọ́n mi rèé lẹ́nu ẹ̀sìn Islam yìí náà ni mo wá ṣe títí títí tí tí mo fi lẹ́yìn méjèèjì lọ́wọ́ tínú mi dùn wípé ọ̀nà tí mo fẹ́ kẹ́ tọ̀ òun lẹ́ ń tọ̀ òun rèé lẹ́nu tó bá jẹ́ aṣọ kan ló wọ̀ tó ń bí ẹnu mú lọ sọ́jà kó o ra aṣọ fún kó o ra borò fún díẹ̀díẹ̀ ni àmọ́ lára òun náà á lè mọ̀ pé ọ̀nà ló ń tóun sí kò ń ṣe nǹkan téèyàn fagídé mú ọkọ mi àrẹ̀mú ìkòyí ẹ̀ṣọ́ kò mà sọ́kàn ọkùnrin bíi bàbá yẹn máa ṣọ̀wọ́n ṣẹ́yìn náà tún gbọ́n sìn ẹ ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe láàrin ara yín o ah. Ah, ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe kẹ́ take care easy. Ah. ìṣègùn. <laughs> ẹ jẹ́ ká tiẹ̀ rẹ́rìn ẹ dúró ìdí ìdí òótọ́ la ti ń gbọ́ ìdí ọ̀rọ̀ àlàjà bẹ́ẹ̀ ni máa ń sọ so tí girlfriend tí ò bá múra báyìí mọ́ mi sọ ẹ ní sọ story fún wa. ó yà mí lẹ́nu àmì bọ́tàn lẹ́nu. ẹ ọlọ́run wo thanks for this okay o tiẹ̀ wọṣọ ìwà ọṣẹ. ẹ eh, mọ́ mi stamina slimin kéde máa wọ èmi náà mi kì í ṣèyàn burúkú bá jẹ́ pé Sulaimon náà ti sọ fún mi léyìí láti lẹ̀ mo ń take to advice mo kì í ṣèyàn burúkú and you know that. mo ti gbọ́ mo ń ṣèyàn burúkú ọlọ́run kankan náà ló ń jẹ́ ọmọ pé mo nífẹ̀ẹ́ gan and I can't do without you. gbogbo ẹ̀ ló kúkú yé mi arúgbó ṣògiri ṣàmúdúpẹ́ lọ́dọ̀ lọ. ok so ẹ jọ a ti pẹ́ lọ síbi táwọn lọ. Oh. Ah ilé mi àjọ máa dé ìtọ́jú máa aṣọ ìjáàbù bó ṣe ń ṣe nìyẹn títí ń sọ̀rọ̀. oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ òwò oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá ẹnìkan ṣe bí ewúrẹ́ ẹnìkan ṣe bí àgùntàn àgùntàn oníjìyàn ewúrẹ́ ewúrẹ́ òní ti àgùntàn ọgbọ̀ngbọ̀n la fi tọmọdé gbàwẹ̀ ọgbọ̀n. àwẹ̀ licious wèrè la fi ń wo wèrè àṣìpá òwe wo ìwà pẹ̀lẹ́ sọ pẹ̀lẹ́ ò lè jò fi kókí ọmọ ọmọ yẹn ẹni bá máa mọ́ bò àná gẹ̀dẹ̀ sí kò má sẹ́ni tọ́lọ́hún olè lọ.